àpò ni ẹ wá pàdé Jésù ẹ wá pàdé àwọn ìrìnnú Olúwa ẹ wá pàdé àwọn pásítọ̀ tí Ọlọ́run ń lò fún sẹ́ ìyanu ká gbàdúrà kí gbogbo òde òtún wọn ràn wọn aleluya lówó di Jẹ́ríkò ìmọ̀ràn àtàtà lórí bí àti gbáyé ẹni pẹ̀lú rọrùn ẹ̀kọ́ nípa Bíbélì gbogbo rẹ̀ láàmú kọ́ra wa ẹ jẹ́ àjọ pàdé lórí ètò PRZ lẹ́ẹ̀tì máa gbọ́ PRZ stereo one hundred dot two ọwọ́ gbogbo ẹgbẹ́ rẹ̀ lẹ̀ túrútú alẹ́ ọjọ́ kan níwájú olúwa. bẹ́ẹ̀ ni o alẹ́ ọjọ́ kan níwájú olúwa ní ètò tí ọpọ́n sún kàn mo kí yín síwájú elédùnmarè mo ní ẹkú dédé àsìkò yìí mo kí yín síwájú ojúbọ àdúrà mo kí wá síwájú pẹpẹ èmi rẹmi lẹkùn kẹńdé taiwo ọmọ méjì tó fi ẹgbẹ́kẹ́gbẹ́ tẹra wọn ló ké sí sí gbogbo ẹ̀yin olùfẹ́ ètò yìí àti ẹ̀yin ọmọ káàrọ̀ jìrè àti ọmọ adúláwọ̀ nílé lóko àtìlẹ́yìn odi tó ń gbé èdè tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ pé alẹ́ ọjọ́ kan tàtújọ wọ yẹ̀wù bá ti wọ yẹ̀wù ní ọ̀sẹ̀sẹ̀ níwájú lúwa ní alẹ́ tàtújọ wáyé ọlọ́run agbádùn ẹnì ti bẹ̀ lábẹ́ wọn mi ní orúkọ jésù tó láti iléeṣẹ́ wa àní láti gbọ̀ngàn iléeṣẹ́ ìkànnì PRZ one oh nine point two ní èmi ọmọ tí í ké sílé sóko wípé àsìkò tá a wọ ìyẹ̀wò olúwa ibi tí irin ti ń pọ́n irin ni ibi tí ibú omi sì ti ń pe ibú omi ni mo ti ni mo ti ń ké sí ẹnì kọ̀ọ̀kan pé tí ó fẹ́ gbogbo ọkàn tó fẹ́ bá ọlọ́run pàdé láti lè jẹ́ ká wá ṣe ètò àdúrà yìí ọlọ́run anífẹ̀yìn bẹ́ẹ̀ tí ń bá mi gbé bíbélì tẹ́ ń bá mi wá gègé tẹ́ ń bá mi wá ohun gbogbo súnmọ́ra torí pé alẹ́ ọjọ́ kan tátùjọ wọ ìyẹ̀wò olúwa ni alẹ́ tàjọ wáyé alẹ́ tó yàtọ̀ ni tó ẹ wá gbọ́ àyájọ́ ọ̀rọ̀ kan sì ti lọ ó ti sọ pé ìbùkún ni how lovely ẹ gbọ́ gbogbo èdè là ń sọ lórí ètò alẹ́ ọjọ́ kan èdè èdè àdàlù méjì ni ó ní how lovely it is ni lovely on the mountain lórí àwọn àpáta ni at the feet of those who bring good news mo wá sọ fún níwájú gbogbo ẹnìkankan pé ẹsẹ̀ èmi tẹ́ ń gbúrò rẹ̀ àti gbogbo ọkàn tí ó máa bá mi dìde ẹsẹ̀ wa dára níwájú olúwa it will be beautiful before the lord láwọn tó máa gbé ìyìn rere ti kristi tó máa gbé wọnú ilé kankan tó máa gbé wọnú èdè kankan àní ìwé mímọ́ sọ wípé ẹsẹ̀ wọn dára they are beautiful upon the mountain. those that bring the good news mo wá sọ fún gbogbo ọkàn kankan tí gbọ́ mi pé mi rẹ̀ mi lẹ́kún tẹ̀ ń gbúrò ẹ̀ yìí kẹ́hìndé taiwo pé ẹsẹ̀ mi báyìí ìbùkún ni ẹsẹ̀ mi ó lẹ́wà níwájú olúwa tí tiyín náà ó lẹ́wà ní orúkọ jésù mo kí ni mo lẹ́ẹ̀kú kalẹ̀ ètò àdúrà tó lágbára ni torí pé àyájọ́ ọ̀rọ̀ kan ti sọ ní proverb twenty two twenty five wípé like cold water to a weary soul ó ní bí omi bí omi tútù ṣe ń rí fún ọkàn tó ti ṣàárẹ̀ tó ti ṣòǹgbẹ tó ti rẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ìròyìn ti máa ń rí fún eh, ìròyìn rere the good news from a distant land mo wá gbé ìròyìn wá fún gbogbo ẹni tí ń bẹ nílé àti lóko wípé jésù ni olùgbàlà Ni ọmọ aráyé gbogbo ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ jésù tó mú akín sójú bàdúrà ọlọ́run anífẹ̀yìn bẹ́ẹ̀ tí ń bá mi fọwọ́ gbé bíbélì tẹ́ ń dúró síwájú pẹpẹ ní gbàjú elédùmarè ètò tó wà nílẹ̀ ní alẹ́ yìí ẹgbẹ́ ẹ bá ń sọ fẹ́nìkan gbọmọ méjì ń kín ètò tó wà ńlẹ̀ àkọlé rẹ̀ àkọlé ti alẹ́ yìí àti gbọ̀ngàn ibi tá à ń lọ gbọ̀n pàtó àti gbọ̀ngàn ẹ bá ń sọ pé pàtó àti gbọ̀ngàn ibi tá à ń lọ ní sinal ẹ bá ń sọ pé sinal series four series four ìrìn àjò àwọn ọmọ Jacob ní Exodus lórí ìrìn àjò ìlà yìí wa Exodus twenty one thirty two ẹni ló ní kókó ẹni ní kókó gbogbo tá a fẹ́ sọ ọ̀rọ̀ rẹ̀ dá lórí kókó àwọn òfin tí olúwa sọ fún àwọn ọmọ Ísírẹ́lì òun la tó fẹ́ yẹ̀wò ní alẹ́ yìí tá à ń bá ìtàn tá a sì ń bá àwọn ọmọ Jákọ́bù ní ìrìn àjò wọn ìrìn àjò ẹmọ ẹ̀dá Exodus ẹgbàá sọ pé Exodus ìrìn àjò ọmọ ẹ̀dá ni thirty two wá sọ wípé Exodus twenty one thirty two kà wípé ẹ ló kàwé pé ó ní you shall látàrin mu ti mu ó ní ẹ eh, you shall give to your master thirty shekel of uh, silver ẹ rí i pé eh, alẹ́ àjọ àdìtú ni alẹ́ ọjọ́ tá a jọ ń wò lọ ní orúkọ jésù ọlọ́run á sì fi kọ́ wa ní agbára ẹ̀jẹ̀ jésù tó ẹ bá wọn á ṣètò ìnílé gbogbo lọ́nà gbogbo ọkàn kankan tí ń gbọ́ mi tí ń bẹ lábẹ́ ohun mi ẹ bá mi ṣí ẹ bá mi ṣí pé gbogbo ohun tó máa gbọ́ mi á gbọ́ mi lágbọ́yé gbogbo ohun tó máa gbọ́ mi ẹ̀ ní ṣì mí gbọ́ gbogbo ohun tó máa gbọ́ mi á gbóhùn olúwa gbogbo ohun tó máa gbọ́ mi á gbọ́rọ̀ ìṣítí gbogbo ohun tó máa gbọ́ mi á gbọ́rọ̀ agbára ẹ̀mí yẹn á dìde sí àdúrà olúwa ẹ iná ẹ̀mí ọlọ́run á sọ̀kalẹ̀ nílé kọ̀ọ̀kan ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ǹjẹ́ mo á ṣí ètò àdúrà ẹ̀ bá ń sọ pé a ṣí ètò àdúrà ẹ̀ ẹ̀jẹ̀ àjọ sọ́pọ̀ ní orúkọ ti bàbá ẹ̀ bá ń sọ pé ní orúkọ ti bàbá ní orúkọ ti ọmọ ní orúkọ ti ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ ni òrè bẹ́ẹ̀ ṣe ṣí kí fèrè ọ̀run kó ṣí kí lẹ̀kùn ọ̀run ó ṣí kí wíńdò ọ̀run ó ṣí ẹnìkan lábẹ́ wọn mi kí gbogbo ọ̀nà àwọn ọ̀nà rere tó ti tì kó máa bẹ̀rẹ̀ sí ṣíbẹ̀ tí ń ṣí báyìí ní orúkọ jésù kí àyájọ́ àwọn kọ́kọ́rọ́ olúwa kó máa ṣílẹ̀kùn ayọ̀fẹ́ nìkan tí ń bá mi ṣí ètò yìí pé kí kọ́kọ́rọ́ ayọ̀ àbáyọrí kó máa ṣí fẹ́nìkan ọ̀nà àlùyọ kó máa ṣí fẹ́nìkan ní orúkọ jésù yóò ṣì fẹ́mi rẹ̀mílẹ́kún kẹ́hìndé táíwò àti gbogbo ọkàn tí bá mi fọwọ́ rawọ́ láti ṣe àdúrà yìí ní wákàtí ọ̀wọ̀ yìí mo wá kí mo kí n kú kalẹ̀ eh, síwájú olúwa alẹ́ ọjọ́ kan ẹ bá ń sọ pé alẹ́ ọjọ́ kan alẹ́ ọjọ́ kàyéfì làwà yẹ bá ń wá bíbélì alẹ́ ọjọ́ òfin ni o alẹ́ ọjọ́ ètò ẹ bá ń sọ pé ètò ọlọ́run sì tó gba ayé ẹnìkọ̀ọ̀kan tí ń bẹ lábẹ́ ọmọ mi tí òun náà fọwọ́ rawọ́ pé ah ni ó tó gba ayé wa ní orúkọ jésù ní alẹ́ tàjọ wa alẹ́ ọjọ́ ètò ni the night of law and order ẹ bá ń sọ pé night of law and order alẹ́ ọjọ́ alẹ́ ọjọ́ tá à ń sọ yìí alẹ́ ọjọ́ àwọn ọmọ tí àwọn ọmọ Jacob gba òfin alẹ́ ọjọ́ tọ́lọ́run fi òfin àti ètò oríṣiríṣi tó fi sí wọn ní ní tó fi lé wọn lọ́wọ́ ní alẹ́ tàjọ́ ń wò yìí ẹ wá bá ń gbé sókè wípé ẹnìkan ẹ bá ń gbóhùn àdúrà sókè ká tó máa wọ inú ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ wípé olúwa tá wá rí gbogbo ohun tí ò tó nínú ayé mi tẹ́ ń gbúrò ẹ̀ yìí àtẹnìkan kan tí ń bá mi fọwọ́ rawọ́ kọ́lọ́run máa tó ẹ máa sọ bẹ́ẹ̀ ọlọ́run mi lọ́jẹ́ ń rí ọ ẹ ọlọ́run ẹ̀rọ ọlọ́run ọlọ́run orí yẹn bá ń gbàládùra ẹ bá ń gbóhùn sókè order every every every chaotic gbogbo tó dojúrú tó dẹsẹ̀ rú ẹrẹ tí ò lè tí ò tẹ èyí èèyàn tó lọ́jú pọ̀ ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ every situation ni o gbogbo finances gbogbo tí ò fẹ́ tóra wọn gbogbo tí ò fẹ́ jọra wọn gbogbo tí ò fẹ́ pé ẹnìkan lábẹ́ wọn mi kó lọ́run ó tó ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ financially olúwa tó ọ̀rọ̀ mi emotionally olúwa tó ilé àti ẹ̀dẹ́ ẹnìkankan ti bẹ lábẹ́ wọn mi mo gbà ní àdúrà ẹ̀ bá ń sọ pé gbé ilé tó kó wọnú ilé yín wá kó wọnú ilé mi náà wá kó wọnú ẹ̀dẹ́ mi wá ní orúkọ jésù ǹjẹ́ ní orúkọ jésù pé ohun tí bá ní kó lọ kó lọ ẹ bá ń sọ bẹ́ẹ̀ àtẹnì kankan tí bá mi ṣọwọ́ àdúrà ohun tí bá ní kó dúró kó dúró àṣẹ ọ̀run kó gbé ní orúkọ jésù mi bá ti ń sọ kó máa lalẹ̀ lájúlé ọ̀run ẹgbọ́ kó máa la gbede méjì ọ̀run kọjá pẹ̀lú iná àti àrá ọba tí dáhùn tiná tiná tààràtàrà mo pè sọ̀kalẹ̀ ní alẹ́ ìlú àmọ́ fẹ́ rí ọ níbi gbogbo lọ́nà gbogbo nílé gbogbo lẹ́ẹ̀dẹ̀ gbogbo ní kẹ́ẹ̀tì máa kẹ́ẹ̀tì rí olúwa ní orúkọ jésù kó lu akó tún ìdè kó já ìdè bá ní àlàáfíà kó gba àlàáfíà ní lọ́wọ́ ní àsìkò yìí ní orúkọ Jésù gbogbo ọkàn tó bá ń ṣàárẹ̀ kó gba ìwòsàn ní orúkọ Jésù gbogbo ọkàn tó bá wà ní ìdààmú ní orúkọ Jésù kó lùwà kó rẹ ẹnìkọ̀ọ̀kan ní ẹkún ní orúkọ Jésù gbogbo ọkàn kọ̀ọ̀kan tó bá ń lami ní ojú ní orúkọ Jésù ní àsìkò yìí kí ẹ̀mí ayọ̀ kó wọlé tọ̀ yín wá kó wọnú ilé yín kó wọnú ọkàn yín kó wọnú ayé yín ní orúkọ Jésù kó bá yín gbé kó bá yín rìn ní orúkọ Jésù kẹ́ máa rìn nínú ọlá Olúwa ní orúkọ Jésù Kristi aláyé àmì tó lẹ́ẹ̀kan sí mo kí n síwájú Elédùmarè mo lè ní ọkọ̀ yọyọ alẹ́ yóò kọ yọyọ alẹ́ ọjọ́ òfin ni alẹ́ ọjọ́ ètò sí ni pẹ̀lú ọlọ́run elétò aṣeun gbogbo aṣeun gbogbo ní àṣepé ní orúkọ Jésù tó ètò iná là ń bá lọ ẹ wá bá mi ṣí bíbélì àti ń wò mo kàn fẹ́ sáré ṣe ní ráńpẹ́ ni pé pàtó àti ọ̀gọ̀ngàn mi tá à ń lọ lé ní Exodus bí mo ti wí ìrìn àjò àwọn ọmọ Jacob la ṣe bá wọn lọ twenty one thirty two wípé you shall give to thy master wọ́n ní ẹ gbọ́dọ̀ fún ọ̀gá wọn wò wá ní ní ilà ńlọyẹ̀wò thirty shekels ẹ rí i pé àdìtú wà ń bẹ ọ̀rọ̀ ìfẹ́ jọra wọn ó fẹ́ jọra wọn ẹ má ti jẹun tu àdìtú wà ń bẹ ẹsẹ́ pé ẹ bá ń sọ pé ọlọ́ alẹ́ ọjọ́ kàyéfì ni alẹ́ ọjọ́ àdìtú ẹ wò lọ́sẹ̀ tó kọjá àti wò wípé sinna series three fún àǹfààní ẹni tí ó bá gbẹ bá ń wo lórí iléeṣẹ́ wa kan www.ẹnìkanmọ́mi ẹ bá ń sọ fẹ́nìkan ẹ bá ń gbá wọn pé lórí soundcloud ló wà soundcloud.com tẹ bá ti series eh, three alẹ́ ọjọ́ kan tàbí tẹ́ pé Rẹ̀mí Kẹ́hìndé Táíwò alẹ́ ọjọ́ kan ayọ̀ ni ẹ̀ sọ pé ayọ̀ ní alẹ́ ọ̀sẹ̀ tó kọjá fún àǹfààní tí ó bá ti gbé ọtán yìí lọ wọ́n àwọn ọmọ ilé Jacob ló sọ fún Mose then they said to Moses ìyẹn la wò ní èsì tó kọjá ní Exodus twenty verse nineteen wípé má bá wa sọ̀rọ̀ mọ́ don't speak to us you you speak to us wọ́n ní you speak to us ìwọ ni kó bá wa sọ̀rọ̀ àgbọ́ we will hear kọ́lọ́ má bá wọn sọ̀rọ̀ mọ́ nígbà tán rí ara wọn dà káwọn má bá a kú ìyẹn la rí i pé nǹkan ṣe gbogbo bó ṣe ń jẹ egungun tó ń jẹ àparò tó ń jẹ mánà àti gbogbo ẹ̀ ń jábọ́ sí wọn ẹ̀rù bà wọ́n ní alẹ́ ọjọ́ kan ní ìta wòlé ètò kọjá àti pé kó tó di ìgbà yìí a ti rí i pé ní series two ẹ̀ bá ń sọ pé sinna series two pé also let the priest ìwé olúwa ló sọ bẹ́ẹ̀ pé jẹ́ káwọn àlùfáà kí àwọn náà súnmọ́ ọlọ́run káwọn náà yára wọn sọ́tọ̀ ní ọjọ́ tọ́lọ́run ní òun sọ̀kalẹ̀ láti bá wọn pàdé ìyẹn ní Exodus nineteen twenty two lè bá sì fẹ́ wo ó wà lórí SoundCloud ẹ ẹ Sinna series two àti wá rí i pé Sinna series one níbi tá a ti bẹ̀rẹ̀ orí Sinna ẹni Sinna Peninsula ah wọ́n débẹ̀ o ẹni wọ́n débẹ̀ Sinna Peninsula series one ẹni gbàgà ẹ olúwa sọ pé behold ọ̀rọ̀ ọlọ́run ló jáde àṣẹ tẹ̀lé ẹgbẹ́ nìkan ìbára sọ pé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé behold I come to you in thick cloud ọlọ́run sì ṣe bó ti wí ẹ lólúwa ṣe bó ti sọ ó yọ sí wọn àwọn ẹ̀rù ẹ̀rù bà àwọn ọmọ ilé Jacob tó ní ọ̀sẹ̀ tó kọjá ní Sinna series three asárèwò pápápá gbalẹ̀ ọjọ́ òfin mẹ́wàá ni o kì í ṣe ìdá mẹ́wàá ẹ̀ẹ́ yorùbá mi tí òmùnádóko ni ẹ bá ń sọ pé yorùbá mi òmùnádóko ni alẹ́ ọjọ́ òfin mẹ́wàá ni ẹgbẹ́ ẹ bá ń sọ fẹ́nìkan pé alẹ́ ọjọ́ òfin mẹ́wàá àti pé àwọn òfin bíi márùn kan wà tá a tún fẹ́ wò lẹ́yìn òfin mẹ́wàá tọ́lọ́ ń gbélé gbàgàgbàgàgà ẹni ó gbélé gbàgàgà ìyí là ń lọ wò látún yẹ̀ wò lálẹ́ yìí pé tó báwo ló ti wá rí àti rí pé láọ́sẹ̀ tó kọjá alẹ́ ọjọ́ ni ó bẹ̀rẹ̀ látòrí pé ká má ṣe ní òrìṣà mi lẹ́yìn ọlọ́run alààyè ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ ibi tó parí house ilé ayé ẹnìkejì wa nǹkan tẹ́nìkejì wa ní aya ẹnìkejì wa ìránṣẹ́ ẹnìkejì wa tàbí ohun ìní tán bá ní ilé yìí ni ló parí òfin tí Olúwa fún wọn ní orí òkè yìí ní orí òkè Sínà lẹsí sọ pé lórí òkè Sínà bẹbẹ ṣe àrá sàn kọ àwọn ọmọ ilé Jacob wọn fi ti ara wọn gbófin mẹ́wẹ̀ẹ̀wá yìí ni ìgbẹ̀rú bá wọn ẹ pé gbà àyà wọn já ìwé mímọ́ sọ pé and the people were afraid gbogbo ìlarí àwọn ló wá pariwo pé tó Mósè ìwọ ni kó máa bá wa sọ̀rọ̀ jẹ́ kí ọlọ́run bá ẹ sọ̀rọ̀ ohun tó ọlọ́run bá sọ máa sọ fún wa you speak to us àwa àtẹ́tí sí ẹ léè tá a rí i ọlọ́run bá ẹ sọ̀rọ̀ táwọn ará ṣẹlẹ̀ àwa rí wípé Mósè nìkan ló wọnú thick cloud tàbí ibi tí tí eruku iná yìí wà tí láti lọ gbọ́ ètò kù tọ́lọ́ máa sọ nítorí náà ẹ bá ń sọ pé nítorí náà gbogbo àwọn òfin tó kù wọn ò fẹ́ tí ara wọn gbọ́ mọ́ o ṣùgbọ́n èyí tó gbọ́ <laughs> àrọ́mọdọ́mọ wọn ò gbàgbé ẹ sọ pé àrọ́mọdọ́mọ wọn ò gbàgbé wọn gbọ́ àti pé àti rí wípé almost bíi ten ten yìí ten generation before the flood tó wà not even ten generation after the flood but ten generation náà tó wà before the flood mo wá kàn ní kí n ṣe àlàyé yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ àti rí wípé ní alẹ́ ọ̀sẹ̀ tó kọjá olúwa fún wọn lófin o the law of altar bí a ṣe gbọ́dọ̀ ṣe ń di pẹpẹ ẹgbẹ́ nìkan the law concerning sabbath yẹn lára ń yẹ̀wò tí màá tún gbé gbẹnulé ní alẹ́ yìí gbogbo èyí ni olúwa sọ pé wọ́n ṣe máa ṣe tí ẹ bá fẹ́ mọ the law of altar kí ni àwọn òfin tó gbé pẹpẹ pé ká máa dúró bẹ́ẹ̀ ká ní kó má galaga jù kó má bàa rí hòhò wa ẹnìkan lábẹ́ wọn mi wípé ẹ má gbẹ́ngbẹ́kúgbẹ́ ẹ má fọwọ́ kàn ẹ kẹ́ ṣá òkúta from the earth ní kẹ́ ẹ ti gbé pẹpẹ kẹ́ ẹ tẹ́ ẹ bá fi máa rúbọ sí olúwa àní ibikíbi tẹ́nìkan bá tẹ ẹ bá wà tẹ̀ ń pe ọlọ́run pé bá ṣe rí ni ká ṣe wọlé kọ́lọ́run rí wa ẹ̀gbọ́ ká má tún fi àfikún àbẹ́gbọ́ gbogbo èyí ni a ti wò lọ́sẹ̀ tó kọjá ẹ lè bá ń wò lórí iléeṣẹ́ tí mo wí www soundcloud.com bẹ́ẹ̀ ni nọ́mbà sì fẹ́ bá wa dá sétò yìí ẹ lè kọ lẹ́tà sí iléeṣẹ́ wa ní alẹ́ ọjọ́ kan lọ́wọ́ kéékèèké ni o alẹ́ ọjọ́ kan tó dúró tira wọn at przfm.com àárí lẹ́tà yín á sì rí gbogbo ohun tí ẹ bá fẹ́ sọ ọlọ́run anífẹ̀yìn ọlọ́run akẹ́yìn tó àwọn àbátan ìlọ ìsọpá àbátan ìlọ love servant ní ibi tí a ti fẹ́ gbẹnulé exodus ẹ exodus twenty one ẹ bá ń ṣí bíbélì yẹn ọlọ́run akẹ́yìn ẹ bá ń ṣí bẹ́ẹ̀ wá ti ń ṣí gbogbo ọwọ́ tó wá ń ṣí bíbélì kágbára ọ̀tún kó wọnú ayé yín ní orúkọ jésù bẹ́ẹ̀ ṣe ń ṣí báyìí ní kọ́lọ́run náà máa ṣí gbé ìrántí kan ẹnìkankan ti bẹ̀ lábẹ́ wọn mi gbogbo ohun tẹ́ bá ti wá ń bọ́ lọ́run sọ ní ọkàn yín bẹ́ẹ̀ ṣe ń ṣí àníbọ̀wọ̀ yín ṣe ń bà á ní orúkọ jésù kọ́run ó fọ kó rántí yín èkè màkóso kó kó ọlọ́run rántí ẹnìkọ̀ọ̀kan tó ń bá mi fẹ́ ẹwọ́ gbọ́wọ́ tí ń bá mi tú gbé bíbélì jáde kó ọlọ́run rántí ẹnìkọ̀ọ̀kan ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù alẹ́ ọjọ́ alẹ́ ọjọ́ kàyéfì ni o ẹ wá bá ń wò ẹ ẹ bá ń wò àkọlé ẹ̀ tẹ́ bá wò ní tolóyìnbó ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tolóyìnbó ni màá kọ́kọ́ kà tá a wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìránpẹ́ ní ti yorùbá ní èdè àbínibí tiwa a rí wípé a kọ́ wípé the law concerning servant ẹ bá ń sọ pé the law concerning servant ẹ bá ń bá ń ah. pé àà ẹni kẹ́síkó ẹ bá ń sọ pé kẹ́síkó ẹ wí bẹ́ẹ̀ ìyẹn ni pé àwọn ọmọ ilé jacob tún lẹ́rú <laughs> ẹ sọ pé ara wọn dà àwọn tún ní ẹrú ẹ rí i pé ìkẹ́pọ̀ ẹ bá ń sọ pé ìkẹ́pọ̀ níbi tí ó jẹ́ pé wọ́n ti ń fi wọ́n ṣerú fún ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún tí wọ́n ń ké ìrora ẹ bá ń sọ pé tí wọ́n ń ké ìrora àwọn eléyìí ẹ bá ń sọ pé àwọn eléyìí wọ́n tún lẹ́rú <laughs> wọ́n ti nú ẹrú tó jẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tọ́lọ́ kọ́kọ́ òfin lẹ́yìn òfin mẹ́wàá yìí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹrú ọlọ́run àti rí i pé bóyá tìkanra tìkanra náà fi ń sọ̀ǹgọ̀ àwọn ẹrú wọn <laughs> àṣẹ àwọn ọmọ ilé Jákọ́bù lẹ́rú wọ́n rí ṣe ẹ sọ pé wọ́n rí ṣe ẹrú jẹrú lọ ọ̀gá àwọn ọ̀gá àwọn servant of servant ní àsìkò tí yàwá ni àwọn ọmọlé Jacob ẹ bá ń sọ pé àwọn ọmọlé Jacob àṣọ wọn lẹ́rú ẹ̀rí pé ó yẹ ó yàyàn pé à ẹrú ṣọ̀gá ẹrú o ní alẹ́ ọjọ́ kan ẹ bá ń gbọ́ ìyẹn ni ẹ wá bá ń wò ní chapter twenty one ẹ wá bá ń wò Olúwa wa sọ pé now this is the judgment which I shall set before you ilé ìlẹ̀ àwọn ìdájọ́ ẹ gbọ́ àwọn ìdájọ́ yìí ló di òfin àwọn ìlú àwọn ìlú tó ń ta fi ṣòfin ilẹ̀ tá a wà yìí àti ilẹ̀ kárọ̀ ojì wa wá yìí àwọn òfin tí olúwa gbé lẹ̀ yìí <laughs> títí láéláé gbogbo ìrandéran ló mú òfin yìí tó fi di òfin ìlú ní ọlọ́run ọba tó létò tó sì ní tó ń torí náà alẹ́ ọjọ́ ètò ni ẹ kú kalẹ̀ ẹ wá bá ń wo verse two ẹ ń fún if you buy ẹnìkan lábẹ́ wọn wọn níbẹ̀ bá ra ẹrú hebrew servant tó jọmọ ilé ẹnìkan lábẹ́ wọn mi tó ṣiṣẹ́ ọdún mẹ́fà èyí láti wò lọ́sẹ̀ tó kọjá wọn ní ní ọdún ọjọ́ keje wọn ní ẹjọ́ máa lọ lọ́fẹ̀ẹ́ ẹ gbọ́ let him go free and pay nothing ẹ máa tún gbowó mọ́ wọn ní o bá ṣe wà òfà ọdún mẹ́fà wọn lè tún máa gbowó lé wọn lè yọ̀ǹda ẹ ẹnìkan lábẹ́ wọn mi wọn ní kẹ́ yọ̀ǹda ẹrú tó bá sìn fún ọdún mẹ́fà wọn ní tó bá dọjọ́ keje wọn ní kàn yọ̀ǹda ẹ torí pé ọlọ́run ti rí i pé bóyá àlòfẹ́ ẹ̀kú tìkanra tìkanra náà ń sìn yẹn ló bá wọn fòfin sí ó bá wọn fètò sí ẹ wá jẹ́ a bá àwọn ètò yìí lọ verse three ẹ máa bá wọn wò ó ní tó bá wá pẹ̀lú tó bá wá sọ́dọ̀ yín if he comes by himself tó bá yẹ pé fúnra ẹ ló wá ẹgbẹ́ nìkan ẹ jẹ́ kó fúnra ẹ jáde tó bá tó bá jẹ́ pé ó wá tẹ ẹ rà lẹ́rú tó dẹ̀ ti níyàwó and if he comes in as married then his wife shall not shall go out with him tó yẹ pé ó mú ìyàwó wá sọ́dọ̀ yín wọ́n lè release ẹnìkan lábẹ́ omi wọ́n lè filẹ̀ tìyàwó tìyàwó ẹjọ́ máa lọ ẹgbẹ́ nìkan ẹ sáré bá ń gbóhùn sókè olúwa gbogbo ìtúsílẹ̀ tí ọlọ́run bá fún ẹnìkan lábẹ́ omi gbogbo ẹni bá ti wá wà nínú tó jọmọ́ ogun ẹrú <laughs> níbi iṣẹ́ ni láàrin ìjọ ni láàrin ẹgbẹ́ ni ẹ bá ń sọ fún ẹnìkan pé tọmọtọmọ lèmi tẹ́ ń gbúrò ẹ yìí àti ẹnìkan kan tí ń bẹ lábẹ́ ọ̀run lọ́lúwa juwalẹ̀ ẹ bá ń sọ bẹ́ẹ̀ ní orúkọ ẹ bá ń fi àwọn àyájọ́ ẹ bá ń prọfẹ́sà ẹ ẹ bá ń sọ àsọtẹ́lẹ̀ ẹ bá ń sọ ọ̀rọ̀ sínú pé nítorí pé ibi tí ẹ̀mí ọlọ́run bá wà wọ́n ní eh, freedom there is freedom there is liberty ìtúsílẹ̀ máa ń wà ẹgbẹ́ nìkan ní orúkọ jésù ẹnìkan ò gbọ́dọ̀ so mímọ́lẹ̀ ẹ bá ń sọ bẹ́ẹ̀ wọn ni ní orúkọ jésù ó di èèwọ̀ náà ní alẹ́ ọjọ́ kan nílé jacob ẹ̀ bá ń sọ pé nílé jacob àwọn òfin tọ́lọ́run fi lẹ̀ pé inú àwọn ẹrú á máa dùn nígbà tí a bẹ̀rẹ̀ sí ṣe òfin wọn á máa dúpẹ́ pé tó ọ̀pọ̀lọpọ̀ ẹrú ló máa free ẹgbọ́ wọ́n gba freedom ní alẹ́ ọjọ́ kan àwọn kan gba freedom ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ ní alẹ́ ọjọ́ tá wáyé àwọn ẹrú kan gba freedom nílé jacob nínú sinna sinna peninsula orí òkè sinna ni àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ìtí ń jáde tó lu aṣọ fún mose pé kó sọ fún àwọn ọmọ israeli nígbà tí wọ́n bẹ̀rù tí wọ́n fẹ́ dúró síbi tí olúwa wà mọ́ ẹ gbọ́ verse four ó ní if the master has given his, him a wife tó bá wá yẹ pé ọkọ ìyẹn ó tún dà ẹ gbọ́ tọ́gà bá tún fẹ́ yàwó fún ẹrú tó dẹ̀ bímọ àtọmọ àtẹrú àtìyàwó wọ́n ní tọ̀gá ẹni ẹni tọ̀gá ẹni ẹni lẹ́rú ló lẹ́rú ẹ rí i pé alẹ́ ọjọ́ kàyéfì alẹ́ ọjọ́ àjẹmọ́nú bí ẹrú bá bímọ wọ́n ní tọ̀gá ẹ tó lówó ẹni ẹ gbọ́ olúwa ṣàlàyé dáadáa kó má bàa dáàrin yàn jìnnà tóró ti jẹun ẹ kò gbọ́dọ̀ jẹ lọ́fẹ̀ẹ́ ẹ gbọ́ bó bá ti fẹ́ yàwó fún tó ti jẹun ẹ gbogbo ohun tó bá ti nú ìyàwó yìí jáde ọ̀gá lónìí o ẹgbẹ́ nìkan hmm, tó bá mi bá ìtàn yìí lọ verse five Exodus lájọ ń wò lọ yìí Exodus twenty verse five òun là ń wò lọ ní ráńpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí ní pápápá lásìjọ ń lọ ní wẹ́lẹ́wẹ́lẹ́ verse five ó ní but if ẹ bá ń sọ pé but if ṣùgbọ́n ẹ bá ń gbé nǹkan ma tí <laughs> ẹrú ìbá wa kọ̀ tó bá lé òun nífẹ̀ẹ́ ọ̀gá òun lè ta ti sọ lọ́sẹ̀ tó kọjá tó i love my master i love my wife tó wo gbogbo àwọn gídáńdò tó ti bílẹ̀ tó sọ pé ibo ló wà fẹ́ lọ ẹgbọ́n ibo ló tún fẹ́ lọ nígbà tó bá ní kó máa lọ kó máa kọ́ mọ kó máa kàyà ké ó sàn kó yàrá tara ẹ̀ fọ́gà ẹ̀ ìwé mímọ́ wá sọ pé olúwa wá fún ọ lófin pé tó bá wá sọ pé òun ò lọ́ngbò ti rí àwọn tóun ti bílẹ̀ tó ti rérè iṣẹ́ tóun náà ṣe ń bẹ̀ wípé kí ọ̀gá ẹ̀ mú lọ sí ọ̀dà àwọn adájọ́ take let him bring him to the judges kó ní àwọn ẹ̀rí pé tó lágbáyà kọ́ lóun ò lọ o kí wọ́n kó lẹ́lẹ́rìí kó má bàa di ipò kan fìyà jẹ kẹ́rìí wà pé òun ló sọ pé òun ò lọ nítorí náà ó ní he shall serve him forever wọn la jẹ́ pé á dúró bẹ́ẹ̀ èyí wá fi hàn wípé ó ní kán wá lu etí ẹ̀ èyí fi hàn ẹ sọ pé ó fi hàn ẹ sọ pé ẹ bá ń sọ pé lákòótán ara ẹnìkan lábẹ́ omi ó fi hàn wípé ẹrú ló máa ń lu etí o ẹrú ọkùnrin ẹnìkan lábẹ́ omi fashion ọlọ́run má jẹ́ ẹrú ẹrú ẹrú ẹ bá ń sọ bẹ́ẹ̀ bá ń gbẹ̀yàn kan ẹ bá ń yin ilé kan náà àwọn ẹrú ẹ bá ń sọ pé àwọn ẹrú ni wọ́n ń lu etí fún tí yóò lọ́mọ tó ti wà ní bọ́ndéjì tí yóò lè kúrò lọ́dọ̀ ọ̀gá tán ti bímọ ọbẹ̀ ẹnìkan lábẹ́ omi <laughs> ẹnìkan lábẹ́ omi ọlọ́mọ ẹ̀jẹ̀ fashion pa ẹnìkan lábẹ́ omi tó ń lu etí lọ́mọkùnrin ẹ̀gbọ́ ẹ bá ń sọ fún pé àwọn ẹrú ni olúwa ní kán lù ní etí ẹni bá ti lu etí ní ní Ísírẹ́lì ní láàrin àwọn ọmọ Jákọ́bù tá a bá lu etí fún ẹrú ni ẹ bá ń sọ bẹ́ẹ̀ àwọn ẹrú tí ò lọ́mọ tó ti múlé jókòó tó ti gbàjókòó ni wọ́n ń lu etí fún mo kàn fẹ́ tún ṣe àyájọ́ yìí dáadáa pé kì í ṣe fashion eh, kí kó lè yọ ìwà kódà ẹni Timothy Timothy kọ kínní kan ní first Timothy chapter six verse one ó ní all who are under yoke àwọn tó sì wà <laughs> lábẹ́ àjàgà bí ẹrú wọ́n gbọ́dọ̀ níbọ̀wọ̀ fọ́gá wọn in eh, name of the lord our doctrine will not be spoken against wọ́n sì gbọ́dọ̀ máa ṣàfọ̀gá lé àwọn tó ti gbà kámú sí ilé ọ̀gá ẹgbẹ́ nìkan ọlọ́run ní agbà kámú sí ibi ìyà ẹgbẹ́ nìkan ẹ nígbà ká mú síbi òṣì ní orúkọ Jésù ẹ wá bá máa lọ Exodus twenty one ni àwa ti wá rí wípé tẹ bá bá mi wo Exodus twenty bí mo ṣe ń bá the right of a woman slave ẹ bá ń sọ bẹ́ẹ̀ alẹ́ ọjọ́ kan lájọ wáyé àṣà àwọn ẹrú obìnrin náà tún wà wọ́n ṣe ń ra àwọn lọ́kùnrin ẹgbẹ́ nìkan náà ń ra àwọn lóbìnrin ó lọ wá fún wọn ní ẹ̀tọ́ alẹ́ ọjọ́ táwọn ẹrú tó ń jó níwájú Olúwa torí àwọn lọ́lọ́run kọ́kọ́ rántí lẹ́yìn ìdá mẹ́wàá lẹ́yìn tó ti fún wọn ní òfin òfin mẹ́wàá kì ṣe ìdá mẹ́wàá lẹ́yìn tó fi fún wọn ní òfin mẹ́wàá ẹgbẹ́ nìkan tó sì ti fún wọn ní òfin pẹ́pẹ́ <laughs> ọ̀rọ̀ irú yìí lọ́lọ́run kọ́kọ́ mẹ́nulé ẹni ló mẹ́nulé <laughs> ó wá sọ fún wọn wípé if you sell a if a man sell his daughter to be a female téèyàn bá wá ta ọmọ àṣẹ wọn ń ta ọmọ wọn to be a female slave láwọn tó ń fọmọ lọ ṣiṣẹ́ <laughs> wọn ni kó máa pọ̀ wálé kó máa wọn mú lọ láwọn tiwa tá à ń kó lọ sí àwọn ìlú Saudi tá à ń lọ fún wọn ṣiṣẹ́ pé kó ṣáà máa mú wálé wọn ní tó bá wà tà ẹnìkan lábẹ́ omi tó rọmọ ìlọ tó ní tó mọ̀ pọ́n fìyà jẹ tó ṣáà ní àfidọ́nà kówó pé ńlé ẹnìkan lábẹ́ omi wọn ní if you sell his, a eh, daughter a female slave tó wà tà wọn ní Eh, ó láti ṣiṣà wọ́n ní kò gbọ́dọ̀ jáde bí a ti rán ọkùnrin tó jẹ́ ẹrú jáde ẹ gbọ́dọ̀ fún lẹ́tọ̀ ọmọ ẹgbọ́ ẹnìkan wọ́n gbọ́dọ̀ fún lẹ́tọ̀ wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ ẹrú obìnrin bẹ́ẹ̀ tó ń bá wá ti fún fún ọ̀gá ẹ̀ láti fẹ́ tí ò bá ṣe ẹ̀tọ́ obìnrin ní ibi area marital kiri tí ò bá ṣe ẹ̀tọ́ ẹ̀ wọ́n ní ó ní you shall have no right to kò gbọ́dọ̀ ta fàlejò ẹgbẹ́ nìkan kò dé torí kò gbọ́dọ̀ ta fàlejò kò yànda ẹni ẹgbọ́n ẹnìkan lábẹ́ wọn mi wọ́n ní ẹjọ́ máa lọ wọ́n ní tó bá wá mú yàwó mi ẹnìkan lábẹ́ tó bá tún lò fẹ́ yàwó mi ìwé mímọ́ tí ẹ gbà ayé à ń kó yàwó jọ bíi tàwa wọn ní lárúbáwá ẹgbọn ṣùgbọ́n ayéjọ́ òun làjọ ń wòye pé tó bá wá mú yàwó mi tí gbogbo èyí tí wọ́n ti ṣe àwọn ìwà pálapàla àwọn ìwà ọmọ Egypt ló wà lára wọn ọlọ́run ẹ̀jẹ̀ ń tún wọ́n tò ní ó ń bá wọn tò lé ó ń bá wọn tu ọ̀nà tí ó tò tẹnìkan lábẹ́ wọn mi ó ní ẹ má fìyà jẹ ó ní ẹ má jẹ kó ń jẹ kó dínkù do not let our food diminish ẹnìkan lábẹ́ wọn aṣọ tó máa wọ̀ kò gbọ́dọ̀ dínkù àti ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe fún marital right wọ́n ní kò gbọ́dọ̀ dínkù nǹkan mẹ́ta náà lẹ́ẹ̀ gbọ́dọ̀ fi jẹ obìnrin níyà wọ́n lẹ́ẹ̀ gbọ́dọ̀ fi ebi pa ẹnìkan lábẹ́ wọn mi wọ́n lẹ́ẹ̀ gbọ́dọ̀ aṣọ tó máa wọ̀ a clothing ẹnìkan olúwadìdí ìsọ̀lọ́ gbọ́dọ̀ lè daṣọ bo ẹni tó bá fẹ́ ẹnìkan lábẹ́ wọn mi àti ẹ̀tọ́ gbéyàwó òfin mẹ́tẹ̀ẹ̀ta ẹgbẹ́ nìkan lólúwa tẹ̀ wọn létí o pé wọ́n gbọ́dọ̀ ṣe fún wọn kódà tó bá jẹ́ ẹrù ká tó máa lé ètò tẹ́ ẹ fẹ́ níṣu lọ́kà ẹnìkan lábẹ́ wọn mi ọlọ́run á kọ́ gbogbo àmọ́ṣe àní ṣíṣe lórúkọ jésù verse eleven ẹ̀ máa bá ń ra wò ní wẹ́rẹ́wẹ́ à ń bá ètò yìí lọ olúwa wá ní exodus twenty one à ń bá lọ ní verse eleven and if he does not do this thing tẹ́ ẹ̀ bá wá ṣe wọ́n lè jẹ́ wọ́n ní ẹ̀yàn dẹ́ gbogbo yìí ni olúwa sọ fún wọn ní alẹ́ ọjọ́ kan tí ẹnìkan bá mi gbọ́ tí ẹ̀ ń bá mi tẹ́tí sí tí ó sì máa ṣe tó nítorí náà ẹ wá bá mi yí sí exodus ẹ bá ń sọ pé exodus bá ṣe ń bá exodus lọ mo fẹ́ wá wo ìsàlẹ̀ ibi tá a ti wá bàdé wípé tó ilé Jákọ́bù inú àwọn ẹrú bẹ̀rẹ̀ sí dùn pé ah Olúwa rántí àwọn tí ò rántí ẹnìkan àṣọ Ọlọ́run tún lè rántí àwọn Ọlọ́run rántí wọn ní alẹ́ ọjọ́ kan Olúwa sọ fún wọn wípé ẹ wá máa bá wò the law concerning violence àṣẹ wọn tó agídí ẹ máa gbọ́ ẹ máa bá ń tẹ́tí sí verse twelve he who strike ẹgbẹ́ nìkan Exodus twenty one ẹ bá mi fàlà sí verse twelve ló ti bẹ̀rẹ̀ o òfin wà lórí pé ká ṣe páńlé ká máa he will strike any bar a man so that he dies shall surely be put to death bó o bá kọlù yẹn nìkan lábẹ́ ọlọ́run má jẹ́ àṣìnúbí bí èèyàn bá kọlù yẹn tó kú ẹnìkan olúwa ló ti fòfin ilẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ <laughs> sọ̀rẹ́ndà ni kóra kọjú sí ẹ̀wọ̀n ìgbére <laughs> wọ́n ní shall be put to death wọ́n bá tẹ̀ fún lẹ́wọ̀n ìgbére wọ́n ṣàánú ẹni ẹni wọ́n ṣàánú ẹni shall be put to death wọ́n kó wọ́n pa wọ́n láyé jọ wọn ọpẹ́lọpẹ́ jésù ẹ̀ ṣáà máa bá ń dúpẹ́ pé ọpẹ́lọpẹ́ jésù ṣùgbọ́n wọ́n pa wọ́n bí èèyàn bá pààyàn ó sì wà nófin ìlú ẹ gbọ́ olúwa ló fòfin ilẹ̀ o ẹ sọ pé òun ló fi ilẹ̀ o <laughs> kódà wòlíì kan ó ti ṣe ó ṣèkìlọ̀ ẹ ló ṣèkìlọ̀ ó sọ tó àgbékalẹ̀ <laughs> náà àwọn òwe wòlíì Hosea níjẹ́ Hosea chapter four verse two ó sọ wípé there is only eh, <laughs> cursing lying murder stealing adultery they all break bounds ó yẹ máa ń jẹ́ kéèyàn kọjá ibi tí ò yẹ kó ṣe ọlọ́mọ àjẹ ẹ̀jẹ̀ àtẹ̀lé ẹ̀jẹ̀ bloodshed lébi kékeré ló ti bẹ̀rẹ̀ níbi ká bínú òdì níbi ká purọ́ níbi ká bẹ̀rẹ̀ ẹgbẹ́ nìkan ká bẹ̀rẹ̀ sí máa jalè wẹ́wẹ́wẹ́ ni máa ń mú kó wá ni máa ń mẹ́jẹ̀ ẹ̀jẹ̀ kò sàn wòlíì ó ti sọ fún ẹ sọ pé ó sọ fún wọn mo yàyà bá ní ẹ bá ń tún máa wò lọ ẹ máa bá ń fojú wò wọ́rọ́wọ́ ẹ sọ pé wọ́rọ́wọ́ Exodus twenty one verse thirteen wá sọ wípé however ẹ bá ń gbé nǹkan má bó tilẹ̀ wò rí ẹ bá ń sọ bẹ́ẹ̀ if tó bá wá jẹ́ pé o ò mọ̀ọ́mọ̀ lọ dúró de you did not lie in wait o ò mọ̀ọ́mọ̀ ṣe <laughs> ọlọ́ọ̀kan mú lé ẹ lọ́wọ́ ọkọ̀ fọwọ́ gbà <laughs> lẹ́ni náà dákú pẹ́ńkẹ́ ẹnìkan lábẹ́ omi hmm. olúwa sọ wípé ibì kan wà tẹ́lẹ̀ sá sí olúwa ló bẹ̀rẹ̀ àìsálọ̀mù ẹ sọ pé olúwa ló àti rẹfijì àwọn adúró adádúró <laughs> báyìí náà olúwa ní i will appoint a place where you may flee ẹ̀rí pé ọlọ́run alára ni ọlọ́run elétò ẹ jẹ́ kó tẹ̀ kọ́kọ́ sá kúrò nílùú kan máa kọ́kọ́ dá gìbò ẹ̀yin èèyàn mi gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjìrè pé kọ́ tó sọ pé olè olè báyìí kọ́ tó sọ pé báyìí wọ́n ti jó wọ́n ti dá gìbò wọ́n ti súná ìwé mímọ́ sọ wípé ẹ kọ́kọ́ jẹ́ ó sá lọ bì kan kó tẹ̀ kó kọ́kọ́ ríbi sá síná láti lè ṣàlàyé ara ẹ̀ bó ti wá rí kan kẹ́ tó dájọ́ ẹ̀ ẹnìkan lábẹ́ wọn mi olúwa ló wí bẹ́ẹ̀ o thirteen olúwa ló fi ètò àìsàlọ́mù lẹ̀ ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ àti rẹ̀fíjì pé kéèyàn ríbi sá sí tí wàá lábàdì ní orúkọ jésù ẹnìkan lábẹ́ wọn mi ogun ò ní ká yín mọ́bi tí ò dá ẹ bá ń sọ bẹ́ẹ̀ bá ń ṣàmì ẹ gbọ́dọ̀ rọ́nà àbáyọ ogun kógun ò ní lé yín ẹ gbọ́ kò ní ká yín mọ́bi tí ò dá ẹ ní ṣiṣẹ́ bá ń gbà ládùúrà èmi tẹ́ ń gbúrò ẹ̀yìn mi ní sinú bí ní orúkọ Jésù <laughs> òkú mi ní lóko èèyàn lọ́rùn ẹ bá ń sọ bẹ́ẹ̀ ẹ ní rárín fẹsẹ̀ sí ẹlòmí ara ẹ ò yá o wọ́n kọ́ra ti pẹ́ báyìí lódi wẹ́lo ẹ sọ pé lódi wẹ́lo ẹnìkan lábẹ́ omi tó bá sọ pé o ní o ti díẹ̀ o kàn ló bínú díẹ̀ ló lọ yíwọ́ ọlọ́run má jò yíwọ́ ní orúkọ jésù ọ̀rọ̀ ní yíwọ́ lọ́wọ́ àkàrà onídọ́wọ́ yín kó de gúngún ẹnìkan lábẹ́ omi ní orúkọ jésù kristi ní agbára ẹ̀jẹ̀ jésù ẹ máa bá ń fojú wò wọ́ọ́rọ́wọ́ exodus ẹni ìrìn àjò ọmọ ádámù twenty one verse fourteen lọ́mọ méjì but if a man act tó bá wá mọ̀ ọmọ ṣe premeditated premeditation nìkan against your neighbor tó ń lérí pé àfi kó pa tó ń lérí pé àfi kó kú olúwa ni ẹ mú wá ìdí pẹpẹ òun ni ẹ ti pa that he may die ó kó òun ṣe ìdájọ́ ẹ ẹnìkan lábẹ́ ohun mi kì í kò dìgbà téèyàn bá pààyàn tó bá ń dúbò èèyàn a máa ń pa ẹ̀mí ẹ̀sìn pa a máa ń pa ẹ̀mí we kill the flesh and we kill the soul a sọ̀rọ̀ ẹ̀mí báyìí a whole giant we can slay a giant through the word of our mouth pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa báyìí bí èèyàn dúró fìdí gbà bó o bá sọ ọ̀rọ̀ ẹni tó dúró báyìí á sì dàbí eṣinṣin àwòrán ẹ̀ pé èmi lágbájá lọmọ lámọ ní lálító yìí àwọn ọ̀rọ̀ burúkú ni o àwọn ọ̀rọ̀ burúkú tó ti lè pa èèyàn sí ẹ̀mí bí ẹ̀ ti ẹ̀ pa sí ara ká ṣe àkíyèsí torí pé àwọn àyájọ́ kan ti lọ níwájú ẹ láyàjọ́ ti lọ níwájú ẹ sáré bá ń wo numbers ẹ bá ń sáré wo numbers tá a ṣe máa rí lọ́jọ́ iwájú fifteen thirty ó sọ ó ti ó sọ ó tún tẹnumọ́ kínní tí ó sọ pé èyí tí èyí báyọ̀ mọ̀ ọmọ ṣe but if nǹkan tí bíbélì sọ a person does anything defiantly tó o ṣe pẹ̀lú gbójú pé kí ni ó ṣẹlẹ̀ <laughs> àwọn ilé yìí olúwa ẹ sọ pé àwọn ilé yìí àwọn eléyìí olúwa ní kán mú wọn kúrò ni ó ní ẹ má jẹ́ wọn gbé lágbègbè ẹ má jẹ́ kán wà láàrin àwọn èèyàn àwọn èèyàn ó yẹ kán tì wọ́n mọ́lé ni tó bá ní cut from among the people ẹ̀wọ̀n lọ́lọ́run sọ yìí ọlọ́run ti bẹ̀rẹ̀ sí bá wọn sọ pé àṣẹ wọn tó ṣẹ̀wọ̀n nínú igbó aginjù ẹ bá ń sọ pé àṣẹ wọn tó wà nígbó aginjù ẹ bá ń wò ẹ bá ń fojú ẹ̀mí wò ẹ bá ń tẹ́tí ẹ̀mí ẹ̀wọ̀n wà ń bẹ́ o wọ́n ní kàn tí mọ́lé cut among the people wọ́n á jọ bóyá wọ́n á fi sí káàpù tiẹ̀ igbó tí a lọ dá dúró lọ́ọ̀kan ẹnìkan lábẹ́ omi hmm. ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo wa ní orúkọ jésù peter sì pariwo pé do not repay evil for evil ó sọ ó kọ lẹ́tà ẹ sọ pé lẹ́tà gbàgà tó kọ first peter chapter three verse nine ó ní ẹ má fi nǹkan burúkú insult for insult with insult ká rọra ṣe dáadáa ká ṣe jẹ́jẹ́ ẹ repay evil with blessing ó dìídì sọ fún wọn ni pé kéèyàn kí olúkálùkù ṣọ́ra ṣe ní orúkọ jésù bó bá ń lérí pé lágbára ṣe ọ o gbọ́dọ̀ dá padà o gbọ́dọ̀ tó bá lọ yíwọ́ tó bá lọ fẹ́ gbẹ̀san o kàn ní ogbà ẹlẹ́ṣẹ̀ ìwọ náà fẹ́ gbá tiẹ̀ lódì wàhálà ẹnìkan lábẹ́ omi àní ṣíṣe ní orúkọ jésù verse fifteen ìwé mímọ́ wa sọ pé twenty one fifteen mò ń yìí exodus ìrìn àjò twenty one fifteen olúwa wa sọ pé ẹlẹ́ ẹjọ́ alẹ́ òfin if he strike his father or his mother he shall surely be put to death ó wà ní ẹnikẹ́ni tó bá gbá ìyá tàbí bàbá ẹ̀ tó gbá létí <laughs> strike wọn tẹ̀ ní kó pa tó kọ̀ gbé ọwọ́ ẹnìkan lábẹ́ ohun mi tó gbé ọwọ́ sókè sí àwọn òbí ẹ̀ ẹ̀ gbọ́ ó ní ikú ni ẹ̀ rí i pé ó lágbára torí pé hmm, yorùbá máa sọ wọn ní òrìṣà bí ìyẹ́ òsì o ẹ̀ gbọ́ hmm, wọ́n máa ń sọ wípé lẹ́yìn ọlọ́run òrìṣà ni àwọn òbí ẹgbẹ́ nìkan <laughs> lábẹ́ ohun mi ó ní he shall be surely put to death any if he strike his father or his mother gbogbo ọ̀nà <laughs> ọ̀pọ̀lọpọ̀ jésù ní gbogbo ọ̀nà <laughs> la fi strike ẹ gbọ́ tábà fún wọn lẹ́tọ̀ọ́ tó yẹ ká fún wọn tábà provide fún wọn physically socially ẹnìkan lábẹ́ wọn mi emotionally tá attend sí ní ìtiwọn ẹnìkan lábẹ́ wọn mi ebi ìgbà téèyàn gbá wọn ni o kò dìgbà èèyàn bá fọwọ́ gbáyàn létí o èèyàn fọ́ lágbáyàn lójú kò ní ẹ̀yìn ní sùúrù náà kò ní lọ́wọ́ kó má fi ilẹ̀ ẹnìkan lábẹ́ wọn mi kó o ní owó lọ́wọ́ kó dẹ̀ mọ̀ pé wọ́n ní ìdí ẹ̀ kó má fi ilẹ̀ olúwa ẹ gbá wọn ni o ẹnìkan lábẹ́ wọn wọn if you strike ìwé mímọ́ he who strike bíbélì sọ ó ní he shall surely be put to the ebb and fọwọ́ falasi olúwa ló wí bẹ́ẹ̀ ní ayé ọjọ́ nígbà tó lọ́run fi òfin sílẹ̀ láàrin igbó aginjù bóyá wọ́n ti ń lura wọn hmm. àwọn ọmọlé Jacob bóyá àwọn ọmọlé Simeon bóyá wọ́n ti ń lura wọ́n ti ń gbé bàbá náà kọ́lọ́n tó lè ṣe òfin yìí wọ́n ti ń na àwọn bàbá wọn nú gbó wọ́n ti ń fi ìkanra wọ́n ti ń nà wọ́n ẹ̀gbọ́n wọ́n ti ń na ìyá wọ́n ti ń gbé ìyá náà kò lè sọ̀rọ̀ mọ́ wọ́n ti ń ṣe ferefere mọ́ wọn ni olúwa ṣe sọ̀rọ̀ ọlọ́run akọ́ gbogbo wa ọlọ́run abá wa kọ́ àwọn ọmọ wa ní orúkọ jésù ẹni verse sixteen exodus twenty one sixteen he will kidnap and sell him <laughs> he will kidnap a man ẹni bá wá jíyàn gbé àṣọ wọ́n tún ń jíra wọn gbé <laughs> nínú gbọ́ akínjú yìí lọ́lọ́run ti ṣòfin o <laughs> àṣé àwọn bíi tiwa yìí náà wà ń bẹ he will kidnap ni bíbélì sọ a man and sell him tó tún tà á àṣé <laughs> ah, nígbà tó ṣe wọ́n ń ta ẹrú eh, wọ́n bá jíyàn gbé ndíndín wọ́n á ta lówó wọ́n á jí gbé wọ́n á ta <laughs> eh, he who kidnaps a man ìwé bíbélì ló sọ and sell him tó tún wá ta <laughs> or if he is found in his hand tó ń bá rí ẹ tó jíyàn gbé ẹnìkan shall be surely put to death àṣekú ni mú wá ikú ni o béèyàn bá jí ọmọ gbé ẹnìkan lábẹ́ omi tó o bá jíyàn gbé tó ta tó o lọ lóyìnbó tó lé o fẹ́ fún ránṣẹ́ ojígbé ni o tó dọ̀hún tán tó jẹ́ pé kì í ṣe àdéhùn kì í ṣe nǹkan tẹ́ ẹ sọ pé ẹ máa ẹlẹ́ẹ̀ máa bá wọn wáṣẹ́ ni tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ fi wọ́n ṣe nǹkan míì ẹnìkan lábẹ́ wọn mi òjì gbé ni kidnapping náà pé ẹ àṣà àwọn ọmọ Ísírẹ́lì náà ń jira wọn wọ́n ń jira wọn gbé torí wọ́n ti ń ta ẹrú wọ́n ti ń fira wọn ṣe ẹrú wọ́n ti ń fi ń powó ẹnìkan láwọn tó ń wá quick fix tó ń wá ọ̀nà àti àwọn yahoo yahoo plus ẹ gbọ́ wọ́n ti ń jí wọn gbé ẹnìkan kidnappers among the Israelites ẹ gbọ́ gbogbo ìlọ́lọ́run rí láàrin wọn tó ń bá wọn fi òfin sí pé ikú ni bó bá jẹ́ ọmọ làkejì bó bá jíjí di ẹ̀dá alààyè tó lẹ́mìí ọlọ́run nínú tó bá jí gbé <laughs> eh, ikú ni eléyìí wá ní wípé kí wá dìgbà téèyàn bá jíyàn gbé o àìmọye destiny àìmọye ògo tá a ti jágbà ẹnìkan lábẹ́ omi àwọn plan àwọn vision dream oní dream ó kàn sọ lójú ẹ̀ ló ní o sáré jágbà ló lọ́ọ́ bàjẹ́ ẹnìkan lábẹ́ omi ló double double cross ẹ̀ ẹni tó yẹ ló lọ jí gbé ẹni tó yẹ kó help ẹ̀ block ẹ̀ kidnapping ni o ẹ gbọ́ èèyàn ń já kádàrà èèyàn á máa já ògo gbà gbogbo ẹ wá bá ń jà ládùúrà èmi náà ń lọ ẹ gbọ́ pé ẹnikẹ́ni tó bá ti wá já ògo ẹ ẹ lè má mọ̀ ẹni lógo bíi mẹ́wàá tó jẹ́ pé oríṣiríṣi gbogbo area lọ́lọ́run ti fún bó bá kọrin òun ni bó sọ̀rọ̀ bí ọpẹ́ rẹ̀ ni bó ṣe àwọn ògo lóríṣiríṣi gbọ́n ti jágbà ìyọ̀rọ̀ wo lè sọ wọ́n ti dẹ́rù bẹ́ẹ̀ ẹnìkan lábẹ́ wọn mi wọn ò ní dẹ́rùbà yín lórúkọ jésù àwọn ògo tán ti jágbà ẹ bá ń sáré gbé òun sókè pé olúwa <laughs> àwọn tí àwọn àìmọ̀ àwọn ògo àìmọ̀ táyé ti jágbà tán ti lọ́gbà tán ti mmm tán ti four one nine tán ti lọ ẹ bá ń sọ bẹ́ẹ̀ ní orúkọ jésù tí ó bá jẹ́ tèmi ni tọmọ ni tọkọ ni ní orúkọ jésù lálẹ́ ọjọ́ kan tí mò ń wọ yẹ̀wò olúwa olúwa bá ń gba àgbàlé ní orúkọ jésù olúwa gba padà fún mi baálẹ̀ yẹn bá ń sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ yóò yanjú mi olúwa bá ń fẹ́ ẹ̀jẹ̀ rẹ yanjú ẹ̀ ní ibikíbi ẹnikẹ́ni tó bá gbé ìṣẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ tó gbé ìṣẹ̀dá àwọn ògo àwọn àlá àwọn àbá dreams olúwa àìmọye àlá oríṣiríṣi àìmọye àbá tó ti pòórá tó ti jí tẹ́ẹ̀tẹ́ ìrántí mọ́ wọ́n ti jí gbé gbogbo ẹni bá wá jí gbé lójú oorun ẹnìkan lábẹ́ wọn mi tó pé ẹ bá ń sọ pé it is written whosoever gbogbo àti àwọn abáwá rí ẹnikẹ́ni èèyàn ní ajá ni ẹran ni èèyàn ni olúwa lábẹ́ àkóso bó ti wù tó wá ti gbé gbogbo ohun tó tọ́ tèmi ẹ máa sọ bẹ́ẹ̀ ẹnìkan lábẹ́ wọn mi bójú ọkọ rẹ̀ náà jí gbé bójú aya rẹ̀ náà jí gbé gbogbo owó àti òwò tó ń bá ti yí owó gbé mọ́ ọ lára ẹni kidnapping ni wọ́n sọ ó ní ikú ni ní orúkọ jésù ẹ bá ń sọ bẹ́ẹ̀ ní orúkọ jésù kí ọlọ́run kó bá onítọ̀hún wí kó bá rú àwọn ẹ̀mí bẹ́ẹ̀ wí ní orúkọ kí iná ọlọ́run kó sọ̀kalẹ̀ ní orúkọ jésù kristu ló wà wá tó mo kí n kú kalẹ̀ alẹ́ ọjọ́ kan lájọ́ ń gbọ́ lọ èmi rẹ̀ mi kẹ́hìndé táíwò sinna series four sinna peninsula orí òkè sinna ni àjọ wa tí à ń gbọ́ gbogbo àwọn òfin tí olúwa ń ṣe tá à ń bá ọmọ israẹli gbọ́ tí mose bá wọn gbọ́ tó sì sọ fún wọn verse seventeen ẹ bá ń sọ pé verse seventeen exodus twenty-one verse seventeen and he who causes his father shall surely be put to death gbogbo ìlẹ̀ àti rí i pé ọ̀nà wo ni àfi he who causes his father shall surely be put to death uh, he who strike ọ̀tọ̀ ni strike ẹ sọ pé ọ̀tọ̀ ni strike ní òkè lọ́hùn ó ní ọ̀tọ̀ ní he who strike ní bíbélì sọ ní verse seventeen eh, verse fifteen and he who causes wọ́n lẹ́ni bá wá curse ẹni tí ò bá bẹ̀rù ẹni tí ò bá bọ̀wọ̀ ẹ gbọ́ ó ní shall surely be put to death so nǹkan méjì ló lè fa ikú sí òbí tí èèyàn bá strike ẹgbẹ́ nìkan tàbí tí èèyàn bá curse ẹ gbọ́ wọ́n ní they are surely be put to death ọpẹ́lọpẹ́ jésù ẹ bá ń sọ ọpẹ́lọpẹ́ jésù ah <laughs> apostle kari apostle paul ó kọ́ fáwọn ará galatia nígbà tí ẹyẹ ìpè aláìní ronú ni wọn àwọn ará galatia ó sọ bàbá ọ̀rọ̀ kan ó sọ òótọ́ ọ̀rọ̀ kan fún wọn tí wọn lè gbàgbé ẹ sọ pé bolówà ẹ Galatians three three ó sọ fún wọn ní alẹ́ ọjọ́ kan wípé Christ èmi náà sọ fún ẹnìkan has redeemed you from the cost of sin ó lè ọpẹ́lọpẹ́ Jésù ó lè Jésù ti ra ọ̀padà ẹnìkan lábẹ́ omi láti gbogbo àwọn ẹ̀gún òfin <laughs> nípa by becoming a cost for us torí pé a ti kọ́ pé ègún ni fún ẹni tí a gbé kọ́ sórí àgbélébù ọpẹ́lọpẹ́ ikú àgbélébù yìí ni ò jẹ́ káwọn àìmọye gbà làwa náà ti rúdù sáwọn òbí ẹgbẹ́ nìkan ọpẹ́lọpẹ́ Jésù ọpẹ́lọpẹ́ ikú yìí òun ló rà wá padà ó ní apostle paul sọ fáwọn ará galatia ẹ bá ń sọ pé àwọn ará galatia three three ẹ bá ń sọ pé three three ni ọ̀rọ̀ yìí wà wípé ọpẹ́lọpẹ́ christ has redeemed tó sì ti gbẹ nìkan lábẹ́ omi tí ó tọrọ dáríjì tá a bá wá rí ibi tí mo ti ṣẹ̀ sáré bá ń gbóhùn sókè mo ń lọ ọ̀rọ̀ yìí lágbára olúwa ibi tí mo bá ti ṣe strike or curse ọ̀rọ̀ méjì ni gbogbo ọ̀nà la sì fi ń ṣe olúwa tá a bá wá rí ibi tí mo ti ṣe ìgbà ìmọ̀ wà ìgbà èèyàn wà kékeré ìgbà juvenile àìmọye ìgbà ni a ti ṣe àṣìṣe sí àwọn òbí wa táwọn ọmọ wa ti ṣe àṣìṣe káwa gba àdúrà polúwa ibi tí àwọn ọmọ èmi lágbájọ ọmọ tàmẹ̀dù bá ti ṣe àṣìṣe <laughs> tó lòdì sí òfin a ti kọ́ wípé a ti rà wọ́n padà lọ́wọ́ ègbé òfin àti ẹ̀gbọ́n ẹ̀ṣẹ̀ gbogbo orú àwọn ẹ̀gbọ́n báyìí tó wà nínú òfin olúwa ẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ parẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjàjọ́ ọlọ́run tó wà ní chapter three verse three ọlọ́run àníkẹyìn ní orúkọ Jésù Kristi kódà ẹ mọ̀ pé lára òfin mẹ́wàá tó lúwa fún wọn ní exodus twenty ẹ ní exodus twenty verse twelve lára òfin mẹ́wàá olúwa ti sọ pé honour your father èmi náà sọ fẹ́ nìkan and your mother so that you may live long alẹ́ ọjọ́ òfin lájọ wáyé ẹ àwọn òfin ti the first commandment with a promise tó ní ìlérí nínú wípé tó o bá bọ̀wọ̀ fún wọn àṣírí ẹ̀mí gígùn ni ó lé ẹ̀mí ẹ̀mí ago you will, will live long àwọn àyájọ́ tó yẹ kéèyàn dúró pé tó olúwa mo ṣẹ̀tọ́ mi fún òbí mo ṣẹ̀tọ́ mi fún bàbá tó bá rí bẹ́ẹ̀ o ò gbọ́dọ̀ kún kékeré ẹnìkan lábẹ́ wọn mi o gbọ́dọ̀ bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ó dè wọ̀ yèkémà torí pé akọ bẹ́ẹ̀ ni ẹ bá ń sọ bẹ́ẹ̀ àyájọ́ ti lọ ọ̀rọ̀ ti olúwa ló sọ ẹnu olúwa ló ti jáde kì í ṣe pé lágbájá olúwa ló sọ yèkémà kásá ó sọ tààràtààrà tààrà ń dún ó sọ ìmọ́lẹ̀ nǹkan mọ̀nàmọ́nà mọ̀nàmọ́nà ń ní ìwé mímọ́ sọ ní Exodus twenty twelve wípé tẹ́ ẹ bá bọ̀wọ̀ ẹ bá ń sọ bẹ́ẹ̀ it is written pé tèmi Rẹ̀mílẹ́kún Kẹ́hìndé Táíwò àti ọkàn kọ̀ọ̀kan tí bá mi tẹ́wọ́ àdúrà bá bọ̀wọ̀ bàbá àti ìyá ó ti di dandan kẹ́mi wọn gun ẹ bá ń fọwọ́ gbá àyà èmi tẹ́ ẹ̀ ń gbúròyìn bí mo ti ń sọ mò sọ ṣáájú lé ọ̀run ẹ̀mí mi gbọ́dọ̀ gùn ẹ̀ bá ń sọ bẹ́ẹ̀ àtẹnìkọ̀kan ti bẹ lábẹ́ ohun mi pé ó ti dandan kẹ́mi yín ogún ẹ̀ gbọ́dọ̀ kú léwe ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bẹ́ẹ̀ ni ó rí ní orúkọ Jésù Kristi Olúwa àmín ẹni bá ti wá láwọn òbí tó ti kú àìmọye àwọn èèyàn tó jẹ́ bí bàbá àti ìyá téèyàn sì lè ṣe àwọn ẹ̀tọ́ fún tó dúró spiritual father spiritual mother àwọn eh, eh, àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá téèyàn sì lè ṣe ẹ̀tọ́ ìfún tó sì lè ṣe àtúnṣe ọlọ́run akọ àmọ́ṣe ní orúkọ jésù ẹni ní orúkọ jésù àmín verse eighteen ibi tí mò ń lọ ọ̀nà ó ní if men content with each other tẹ́ bá wá bára yín jà tàbí táwọn èèyàn bá bára wọn jà tí kan bá gbá ìkan tó ṣubú àti òdẹ̀kú tó wá di ẹni tó wà lórí bẹ́ẹ̀dì ẹ̀ rí pé ọlọ́run elétò ẹ̀ bá ń wo verse nineteen tí ò kú wọn ló ó jẹ̀bi ẹni gbọ̀ngàn lábẹ́ omi verse nineteen ó ní ṣùgbọ́n ẹ wà wá san you shall only pay ọlọ́run yọ ẹnìkan wọ́n ní you shall only pay the loss of his time àsìkò tó òjò lọ bí iṣẹ́ yìí wọ́n lẹ́ san and you shall owó láti pèsè fún you shall provide for him to to, to be thoroughly healed títí ara ẹ̀ máa fi owó bọ́ǹfìtà owó mílíkì ẹgbẹ́ nìkan wọ́n lẹ́ san ẹnìkan lábẹ́ omi first financial compensation ẹ sọ pé olúwa ló kọ́kọ́ gbé ilẹ̀ <laughs> kì í ṣe pé akàwé ìlú òyìnbó olúwa ló kọ́kọ́ gbé ilẹ̀ pé tó o bá kọlu èèyàn tí ò lè lọ bí iṣẹ́ olóò gbọ́dọ̀ sanwó ẹ gbọ́dọ̀ kó sanwó àsìkò àti kó tí tó máa fi tára ẹ máa fi yá ẹgbẹ́ nìkan wọn lọ ó sanwó bọ́ǹfìtà ó sanwó míìkì ẹnìkan ó sì sanwó ẹyin tí tára ẹ máa fi yá <laughs> ní orúkọ jésù ẹ bá ń sọ bẹ́ẹ̀ àmín àṣegbé verse twenty ẹ bá ń wo exodus and ń bá ọ̀rọ̀ ọlọ́run yìí lọ exodus twenty one twenty and if a man beat his male or female servant tó o bá tún wá na ẹrú pẹ̀lú with a rod <laughs> so that he dies tí ẹrú bá kú ẹni tí ẹrú bá kú ẹ bá ń sọ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lè kú <laughs> eh, pẹ́kẹ́ you shall surely be punished ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ onírú ẹni bẹ́ẹ̀ ẹni olúwa lóhùn <laughs> àjẹyà ẹgbọ́n tòótọ́ òun ló ra ẹrú òun ló ní ẹrú ṣùgbọ́n tí ẹ̀mí ẹ̀ bá bọ́ <laughs> bí ẹ̀mí ẹrú bá bọ́ òfin ìlú sì ni òfin ilẹ̀ yìí ni bí ẹrú bá kú lọ́wọ́ èèyàn eh, òṣìṣẹ́ kò dìgbò bá jẹ́ ẹrú o <laughs> bó ṣiṣẹ́ bá kú ó ní you shall surely be punished àṣé gbogbo ìlọ́lọ́run ti bá ń ṣe òfin twenty one wa ni notwithstanding ẹ bá ń sọ pé bó tilẹ̀ wo orí ẹ bá ń gbé nǹkan má if he remains alive tí yóò bá wá kú tọ́lọ́run yọ ẹnìkan lábẹ́ omi ó ní tí ọlọ́run bá yọ ènìyàn tẹ́ni yóò bá kú èdè ọ̀tún tí yóò bá kú ó ní eh, you shall not be punished ó ní wọn ò ní wọn ò ní fìyà jẹ nítorí pé òun ló ní ẹrù for his his property ẹ gbọ́ ṣùgbọ́n jésù ti wí ẹ ní jésù wí ó pariwo tó máàkì sí ìrìkọ́lẹ̀ máàkì kọ́ ẹ bá ń sọ pé máàkì ẹ mark the evangelist ó rí kọ́ ó kọ́ ní mark twelve thirty to thirty-one. Only love the lord your god èmi náà pariwo with all your heart with all your soul and with all your mind with all your strength gbogbo ara ní kẹ́ fi fẹ́ rọ lọ́run and the second is love your neighbor as yourself Only there is no commandment greater than this kò sí ohun tó lágbára tó yìí love your neighbor as yourself and love the lord your god ẹ bá love your neighbor báwo lẹ́yìn ṣe wá máa ná òṣìṣẹ́ ẹgbẹ́ nìkan lábẹ́rún kò dìgbò bá fi ya igba náà bó bá fún ní ẹ̀tọ́ ẹ̀ tó fún lówó pé tó jẹ́ bí ó pa kú ẹnìkan lábẹ́ omi ẹ o ti ná nìyẹn o gbogbo ọ̀nà la fi ná yan kò dìgbà bá yọ ẹgbà o ẹnìkan tó fọlá ọwọ́ ọlá gba lójú tó fún lówó pé tó fún lẹ́tọ́ ẹ̀ tó ti bẹ́ẹ̀ ṣiṣẹ́ tí ò ní increase ẹnìkan lábẹ́ omi èèyàn ná òṣìṣẹ́ nìyẹn o ẹnìkan ọlọ́run akọ́ wa ní abẹ́ òun ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù tó ẹ máa bá ń wo verse twenty two ọ̀run ṣí if a man fight tẹ́ ẹ bá wá jà and hurt a woman with a child tó ẹlẹ́ni tó ní ọmọ lọ́wọ́ tó jà tó kọlù tẹ́lẹ́ni tó ní oyún ẹnìkan lábẹ́ omi àti tí ò tẹ̀ lóyún to to and give birth prematurely tọmọ wáyé kú fòròfò <laughs> hey and yet no harm follows you shall, you shall surely be punished tó obìnrin bá wọ tó bá rọbí nítorí pé ó gba ẹnìkan lábẹ́ omi ẹni ṣìṣe the woman's husband imposes on him oh, and he shall pay as the judge determine ó máa wá san owó nǹkan tí ọkọ ẹni tó gba ẹnìkan lábẹ́ omi wọn ní ntọ́kọ ẹ̀ bá fẹ́ òun ló máa sọ fáìnì tó fẹ́ tẹ̀sán owó fún torí pé ọmọ wa lójijì ó na ìyàwó ẹ̀dẹ̀ <laughs> ẹ̀rí pọ̀ darun ẹni dáràn lórúkọ jésù financial compensation olúwa ló introduce individual claim ẹ bá ń sọ pé individual claim ah káre lọ́ọ̀yà káre ẹ one individual claim èèyàn ló máa sọ ó máa charge to court tó máa sọ pé two million ẹnìkan lábẹ́ òun mi pé ó jẹ́ kíyàwó òun bímọ lójijì ọlọ́run ìjà ṣinú bí pé kí lèèyàn ṣe máa na ìyàwó sí ẹgbọ́ ẹ wá bá ń gbé òun sókè olúwa ẹ̀mí ẹ̀mí èèyàn ní tọwọ́ èmi tẹ́ ń gbúrò yìí tẹ́ ń gbóhùn yìí kò ní tọwọ́ mi bọ́ kò ní sì tọwọ́ yín bọ́ ẹ bá ń gbé òun sókè ẹ sáré gbàládùra pé tó òfin ni ọlọ́run máa jẹ́ àṣìṣe àjọ ń wò kó sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí ẹgbẹ́ nìkan ọlọ́run máa jẹ́ àṣìnú bí ẹnìkan lábẹ́ òun mi obìnrin lè na obìnrin kí oyún jábọ̀ nígbà tí o tẹ̀ sọ fún ẹ pé òun lóyún tó kàn ní o kọlù díẹ̀ tóyún wálẹ̀ misfire gbogbo ìdè ni every anger ìyàwó náà eh, mistake wíyìn ní ṣàṣìṣe àṣìṣe ò ní bá mi inú burúkú ò ní bí mi ẹnìkan lábẹ́ omi òun ní ṣinú bí ní orúkọ jésù no demonic force gbogbo ìdè ni ẹ bá ń sọ we fuel my emotions kò sí ẹ̀mí ẹ̀mí sátánì kan ò ní bá ń dá sí i kò ní bá ń tẹ́pọ̀ sí ẹnìkan lábẹ́ omi wọn ò ní tẹ́pọ̀ wọn ò ní dá ọ̀rọ̀ mi rú ẹ bá ń sọ bẹ́ẹ̀ wọn ò ní dá ọ̀rọ̀ yín rú ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ẹni rógun ìbínú ìbínú òdì òní mú yín ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bẹ́ẹ̀ tí gbà ọlọ́run á ní orúkọ jésù torí p pé john ah john kárí o first letter ẹ bá ń sọ pé first letter to the Jew ó kọ lẹ́tà kan ó lágbára first john chapter four verse eighteen only there is no fear in love kò sí ìbẹ̀rù nínú ìfẹ́ o ẹ gbọ́ but perfect love drives out fear ẹ gbọ́ ó timothy sì kọ timothy ah second timothy ẹ bá ń sọ pé second timothy letter that a kọ timothy chapter two verse one and seven only for god has not given us the spirit of fear kò gbọdọ̀ sí ìbẹ̀rù no domestic violence ẹ bá ń sọ bẹ́ẹ̀ eh, but power and of love and of sound mind God has not given us the spirit of anger kò fún wa lẹ́mí eh, eh, ìbínú wa wúruwúru ẹgbẹ́ nìkan ẹ kò fún wa lẹ́mí ẹ̀mí ìgboyà ló fún wa kò fún wa ní ìbínú ẹgbẹ́ nìkan he has given us the, the spirit of boldness and of sound mind not the spirit of anger ẹ bá ń sọ bẹ́ẹ̀ ẹ bá ń dìde kẹ wá bá ń bá gbogbo àwọn ẹ̀mí bẹ́ẹ̀ wí pé tó bá wà lé ẹ̀dẹ̀ nìkan kan tí ń bẹ lábẹ́ wọn mi pé olúwa à ah, ní sinú bí ń lé wa ẹ bá ń sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀mí ìbínú báyìí àfiré torí pé akọ wípé kò fún wa lẹ́ lẹ́mí ìbínú ẹ̀mí ìgboyà lolúwa fún wa kò dé fún wa lẹ́mí ìbẹ̀rù ní orúkọ jésù he has not given us the spirit of fear neither has he given us the spirit of anger ẹnìkan lábẹ́ omi but of power ẹ̀ bá ń sọ pé power of boldness ẹ̀ bá ń sọ of love of sound mind ẹ̀mí ìfẹ́ ní ní orúkọ jésù bẹ́ẹ̀ ni ó rí ní agbẹ́rẹ́ ẹ̀jẹ̀ jésù ọ̀run ṣì mú sí ń lọ ẹgbẹ́ nìkan verse twenty three mo sáré tètè ẹgbọ́n verse twenty three Exodus twenty one twenty three ó ní but if any harm follows then you shall give life for life ẹ rí i pé <laughs> nǹkan dé o ẹ gbọ́ wọ́n bẹ́ẹ̀ mi bá bọ́ life for life ẹ gbọ́ ọpẹ́lọpẹ́ jésù eye for eye ibi ẹ bá ibi ojú kan tẹ ẹ bá gbá wọn ní ibẹ̀ nìkan ti gbá tó ń tooth for tooth ẹni bá kànyàn lẹ́yìn hand for hand ẹnìkan hand for tooth gbogbo ẹ̀ náà ní kẹ́tẹ́ bone for bone bó bá da omi gbóná jóyàn lára wọn nìkan dà jọ láwọn òfin àwọn òfin kàntìkàntì wood for wood stripe for stripe bó bá nà èèyàn ibi tó o ti nà èèyàn nìkan ti gbẹ ẹ o stripe ẹgbẹ́ nìkan jésù sì wà wípé ní jésù wípé láwọn àyájọ́ lórí òkè tọ́lọ́run tí ń bá wọn sọ iná ni jésù ti sọ àwọn ọ̀rọ̀ yìí ní ọ̀kẹ́ àìmọye ọ̀k ọdún ní Matthew ẹ bá ń sọ pé the beatitude nígbà tó ń bá wọn fún yìí tó ń ṣèwàásù ẹni tó ṣèwàásù tí gbogbo wọn tẹ́tí tí wọ́n tẹ́tí tí ọ̀run ò gbàgbé tán kọ́ lẹ́hìn ìtàn ní Matthew chapter five tẹ́ bá kà sí ní síwájú sí wá sílẹ̀ sí ní thirty eight to forty two Jésù sọ kínní kan ó ní you have heard him náà sọ àti sọ ní àwọn ọ̀rọ̀ àwọn àyájọ́ tó lọ yìí it was said wọ́n sọ eye for eye tooth for tooth to ó ní ẹ ti gbọ́ ó ní ṣùgbọ́n mo sọ fún yín pé ẹ má ẹni bá ń bínú ó lè ẹni sùúrù fún tó bá gba ẹni etí ẹ ẹ fi sùúrù ṣe ohun gbogbo bó ní mú ní kó bá òun lọ máìlì kan ìwọ bá lọ máìlì méjì kẹ́ fi sùúrù endurance ẹnìkan lábẹ́ omi sùúrù wọn ní ní ká fi ṣe ohun gbogbo jésù ló sọ bẹ́ẹ̀ wípé tòótọ́ á sọ fún yín ṣùgbọ́n òun sọ fún yín pé ẹ má gba ẹ̀san ẹnìkan lábẹ́ omi ó ní ẹ rọra ṣe torí pé wọ́n ti wá ń ṣe gàràgàrà àsìkò orí ọ̀fẹ́ sì ti wà àsìkò àánú làwàyè ẹnìkan ti bẹ̀ lábẹ́ omi ẹ gbọ́ verse twenty six mú lọ́rùn sí ó ní if a man strike the eyes of his servant or male or female tó o wá gba ojú ènìyàn ẹnìkan tó o gba lójú kì í gba lójú owó kó tún gba lójú physically and destroy him ẹnìkan you shall not go free for the sake of his you shall let him go wọ́n nígbà ẹ bá ti kàn ẹ bá tójú ẹ bá ti fọ wọn ní ẹjẹ ó lọ ẹnìkan lábẹ́ omi every spiritual eyes ẹnìkan lábẹ́ omi wọ́n lè jẹ́ kó lọ ngbẹ́ bá ti fọ́jú ẹ̀ àbí kí ló tún kù ọlọ́run akọ́ gbogbo àmọ̀ṣe ní orúkọ jésù wọn ní ká jẹ́ kó lọ and twenty seven sọ pé if you knock out tẹ́ bá tó wá yọ lẹ́yìn of his tooth ẹnìkan male or female tí ẹ jẹ́ kéyìn yọ ẹnìkan tẹ́ ẹ̀ fún lọ́rọ̀ sọmọ ẹnìkan lábẹ́ omi tẹ́ ẹ ti jẹ́ di wọn ni you shall let him go free so ọ̀nà mẹ́ta ẹ bá ń sọ pé ọ̀nà mẹ́ta lẹ́rúfin lè lọ ẹ bá ń sọwọ́ kan onítẹ̀ bá ṣe tó bá sìn wá fọdún mẹ́fà olọ́dún keje ó lè yànjẹ ẹnìkan lábẹ́ omi onítẹ̀ bá kọ́ ní eyín tẹ́ ẹ fún lọ́rọ̀ sọmọ ẹ gbọ́ tẹ́ ẹ ti sọ́ di dánidáni tó ti lose the confidence to to self esteem wọn ni ẹ yànjẹ ẹgbẹ́ nìkan wọn ni ẹjọ́ lọ tẹ́ bá fọ́ lójú tó ń gan ríran ríra ẹ̀ tí ò ní plan ẹ gbọ́ kò dìgbẹ̀yàn bá fọyàn lójú o tó ń gan ọtẹ ní kíló ló fẹ́ ṣe tí ò mọ ohun tó fẹ́ ṣe tó ṣàkọ́ ń ṣiṣẹ́ tí ò ní ibi tó ń lọ no direction ẹ̀ sì bá rò ó sì ń ṣiṣẹ́ ẹ̀ bá plan no, no personal development ẹnìkan lábẹ́ omi tí ẹ jẹ́ kéyìn yọ ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan téèyàn lè ṣe ó fi hàn wípé nígbà tí ọlọ́run ṣe òfin ẹ̀ gbọ́ àwọn kan á dídí pé kọ́gá àwọn tẹ̀ gbá àwọn léyìn káwọn lè lọ àdúrà pé kó sọ̀rọ̀ kan kẹyìn sí ni pé téyín bá ṣàyọ ara wọn ṣàdèlè lọ <clears throat> alẹ́ ọjọ́ òfin ńlá ibà sọ pé alẹ́ ọjọ́ òfin ńlá ọmọ méjì ń lọ ilẹ̀ sì ń ṣú ẹgbọ́ animal control ẹgbọ́ animal control lọ ẹni ó wà ní verse twenty eight ẹ bá ń wo gẹ́rẹ́gẹ́rẹ́ exodus twenty one èmi náà ń lọ ó ní tí ẹran bá wá gúnyàn pa tó kọ̀yàn pa ẹnìkan onírú ẹran bẹ́ẹ̀ wọ́n ní àìjẹ èèwọ̀ ni shall be stoned must not be eaten irú ẹran bẹ́ẹ̀ àìjẹ unclean animal ni ẹran tó bá ti pa èèyàn tàbí tó ń jẹ èèyàn unclean yẹn bá ń sọ pé unclean àìjẹ bí lion ṣe ṣe burúkú ramram kò sẹ́ni jẹran ẹran kìnìún bẹ́ẹ̀ ni wọ́n jẹran erin ẹnìkan unclean ni ẹgbẹ́ nìkan tó bá jẹ èèyàn tó bá kànyàn pa wọ́n lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ ẹgbẹ́ nìkan you cannot hit it lẹ́ẹ̀mí onírú ẹran bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ jù lóko and if ẹ máa gbọ́ torí àwọn fúlàní ti ń dẹran kiri tiwa yìí <laughs> olúwa ṣòfin bóyá wọ́n ti ń dẹran kiri tó ń dẹran kiri tó ń kọlura wọn <laughs> olúwa ti wá ṣòfin ẹ lólúwa ṣòfin àwọn òfin ló gbé gbogbo ìlú dúró kọ́lọ́njọ́ bá wa tún ìlú wa ṣe ẹgbẹ́ nìkan if ẹ̀gbọ́ tí ẹran tí ẹ ti mọ̀ intended to trust with tó ti tó ti kọ̀yàn tó ti ń kọ́ àwọn tó ti ń kọ̀yàn in the past tí ẹ mọ̀ tí olówó ẹ mọ̀ pé kíní ti kọ̀yàn rí tí ò mú so tó ti mọ̀ pé ó ní potential láti pààyàn ẹran yìí ní ìbínú tẹ́ ẹ̀ àwọn kúrú tẹ́ ẹ̀ so mọ́lẹ̀ tó bá pa èèyàn wọ́n ní ẹran yìí wọ́n á kọ́kọ́ stone ẹ̀ pa ọ̀gá ẹ̀ gan pàápàá shall also be put to death ọ̀gá ẹ̀ wọ́n ní kàn pa torí pé ó mọ̀ pé ẹran yẹn ní ìbínú ó ti rí tó ń jà náà ṣe ṣe nílùú yìí pé béèyàn bá má jájáde kó so ẹnu ẹ̀ kó mu so ọ̀rọ̀ pé ó jẹ́ èèyàn jẹ́ àlàyé òsì wọn láàlàyé òkájọ ẹgbẹ́ nìkan àlàyé òtó wọn ni wọ́n pa ní àwọn òfin tọ́lọ́run ṣe sílẹ̀ mo wá ń lọ ibi mo ń lọ mo ń dé yìí and if there is there is ó wá sọ ní verse thirty if there is imposed on him Eh, a sum of money then he shall pay redeem to read Only lè ṣùgbọ́n kàkà kó wá kú bó bá ní owó fáìnì tó ń bá fún láwọn fáìnì tó máa ń fún yàn kọ́tún lórí five thousand fine bó jẹ́ ó jẹ́ ká jẹ́ eh, géèyàn jẹ five thousand ẹgbọ́ ó ní olúwa ló fi àwọn òfin lẹ̀ àwọn ìlú àwọn ìlú tá a wà yìí nílùú London tí mo ti ń ké sí yìí àti nílẹ̀ kìnìún lórí àwọn ìwé bíbélì ní àwọn òfin ìlú ìdúró lé lórí ó ní èèyàn lè san fáìnì láti ra ẹ̀mí ẹ̀ padà kó má bàa lọ ẹ̀wọ̀n kó má bàa kú kọ́ má bàa pa wọ́n lè fún ní fine kó pa torí ẹ̀mí ni ó wá sọ wípé ibi mo ń lọ whether if tó bá ti wá kan ọmọ ọkùnrin tàbí obìnrin wọ́n ní e, e, e, wọ́n gbọ́dọ̀ ṣe ìdájọ́ fún un tó bá wá jẹ́ wípé ibi tí mo wá ń lọ nìyẹn tó bá wá jẹ́ pé ẹrú ẹnìkan lábẹ́ wọn mi ní ẹran pa he shall give to thy master ẹni bá wá jẹ́ kí ẹran òun pa ẹrú ẹlẹ́rú male or female tàbí tiẹ̀ wọ́n ní ẹni tó ní <laughs> ẹrú yẹn ẹ gbọ́dọ̀ dáwó fún thirty shekel the mystery ẹ bá ń sọ pé the mystery thirty shekel bí mo ń lọ ọ ẹran yìí a gbọ́dọ̀ pa ẹni wọ́n gbọ́dọ̀ pa àkọ́kọ́ wọ́n dẹ̀ gbọ́dọ̀ san thirty shekel of silver ẹ wá sọ pé àdìtún bẹ ẹ bá ń sọ pé àdìtún bẹ ibi tí mo fẹ́ ká wò ibi tẹ́mi Ọlọ́run gbé wá sí ní ẹgbẹ́ mi náà lọ́wájú olúwa àdìtún thirty shekel torí pé sílvà yìí dàbí pé ó kọ́mọ̀ ju gold lọ náà sì fi máa ń ṣòwò ayé àtijọ́ kódà ní Israeli àbí Israeli ti ya eh, òde ni wọ́n sì ná owó yìí ní Palestinian even ní territory wọn ní owó tá à ń sọ yìí She shekel three thousand shekel ni ó make one talent ẹ bá ń sọ pé three thousand shekel ló make one talent three thousand shekel yìí ó dàbí zero point four ounces or eleven grams of silver ni ní worth and weight ẹnìkan lábẹ́ wọn mi tó ń bá mi tẹ́tí ẹ̀mí Joseph ìwé mímọ́ ní ata ní twenty pieces of silver àwọn ọmọ ẹ̀yẹ mẹ́wàá wọ́n ta ní twenty pieces wọ́n pín owó ẹ̀ ní two two ní alẹ́ ọjọ́ kan olúwa sọ fún wọn wípé àní bí ẹran bá kan ìránṣẹ́ ènìyàn pa ó ní ẹni tí ó jẹ́ kẹ́ran yẹn kan pa <laughs> lẹ́yìn ìjọba pa ẹran yìí ó gbọ́dọ̀ san thirty shekel of silver ẹni àdìtún bẹ àdìtún bẹ torí pé mò ń lọ bìkan sakaraya ẹni sakaraya hmm. wòlíì kan ni ẹ bá ń kọ sakaraya chapter eleven verse twelve and thirteen ẹ bá ń sọ bẹ́ẹ̀ thirty pieces of silver ni the oh, ni price of ti sakaraya eh, pay láti receive fún iṣẹ́ kan tó ṣe tí ẹ máa bá ń wò tán ẹ you eh, receive one san thirty pieces ẹni thirty pieces ẹni àdìtún that thirty pieces ẹ gbọ́ ni olúwa ní kan san fún ẹrú ẹ gbọ́ ẹrú tabakàn pa wọ́n ní wọ́n gbọ́dọ̀ san thirty pieces fún olówó ẹ̀ ní olúwa sọ ní alẹ́ ọjọ́ kan ní exodus thirty one thirty two ó ní àkọlé àti gbọ̀ngàn bíi tá à ń lọ yìí ó ní thirty pieces ẹ̀ gbọ́ ìgbà tá a máa betray jésù tí a máa dalẹ̀ jésù kristu lọ́wọ́ tí juda dalẹ̀ thirty pieces ẹ̀ ní àdìtún bẹ́ẹ̀ thirty pieces of silver was the price that the, uh, was given oye tí wọ́n fún juda ní alẹ́ ọjọ́ kan judas is iscariot ní ọjọ́ tí ó dalẹ̀ uh, jésù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí matthew ẹni matthew kọ́ matthew ló kọ́ ní twenty six ẹ̀ sọ pé matthew twenty six chapter fifteen fifteen ó sọ pé wípé thirty pieces of silver náà fún ẹ wá gbọ́ owó tó wá gbà yìí ẹ pé wọ́n owó tí a fi ń ra irú padà yìí ó náà lásán láti fi ra ẹ láti fi ta Jésù fún àwọn tó máa pa thirty pieces thirty pieces ní olúwa ní ẹ gbọ́dọ̀ san fún ẹrú ẹnìkan ẹni tí ọlọ́run ti rà padà láwọn ẹrú tó lọ́wọ́ ti rà padà láwọn àwọn tọ́lọ́run ti tú sílẹ̀ ní alẹ́ tó ń lọ wájú olúwa pé olúwa tú wálẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tú wálẹ̀ thirty pieces of silver ló lè ẹ gbọ́dọ̀ san fún ẹrú tí ẹran bá kàn pa ẹgbẹ́ nìkan ti ń bẹ lábẹ́ omi fún ẹ̀mí ẹrú tí ó bá kú ní tí ẹran kàn pọ̀ thirty pieces of silver òun gẹ́lẹ́ gan ni owó tí a sọ fún fún jésù tí a sọ fún judas láti betray láti dalẹ̀ kristi thirty pieces of eh, ẹ̀ ládìtúnbẹ̀ àdìtúnbẹ̀ torí wípé ìwé mímọ́ sọ wípé further on ẹ sọ pé further on ní Matthew twenty seven verse five so ìwé mímọ́ sọ pé Judas threw that money into the temple ó ju owó ilẹ̀ and he left he went away ó lọ pokùnso ó ju owó ilẹ̀ lẹ́yìn tó ti rí pé ah kí ló ń ṣe lè fún ẹ ní thirty pieces of silver àdìtúnbẹ lẹ́yìn ẹ̀ ìwé mímọ́ sọ wípé ní Matthew twenty seven verse five Judas ju owó ilẹ̀ ó lọ pokùnso ní verse six àwọn the chief priest àwọn àlùfáà àwọn olórí àlùfáà wá wò pé irú owó báyìí it is against the law táyì máa rí wájú àwọn ò lè fi sínú gbá wọn láwọn owó kan kò ṣe dààmú owó owó ẹ̀jẹ̀ ni nítorí pé ó jẹ́ owó the blood money ẹni kí náà fowó yìí ṣe owó thirty pieces of silver yìí ẹ máa bá ń fojú wo ní verse seven ẹ bá ń sọ pé verse seven of Matthew twenty seven and so they decided wọ́n wá jọ wò lọ láàrin ara wọn pé àwọn ò fi ra they will buy a potter's field as a burial place for foreigners àwọn tí ò gba Jésù àní as a burial place wọ́n ní wọ́n lọ fi ra ní ó fi hàn wípé both in life ẹ bá ń sọ and in death yẹ kẹmẹ and even in betrayal ẹ jẹ Jésù yìí ẹ rán ikú ẹ yìí is still the ransom ẹ sọ ó gba onílé ẹgbà ó gba àlejò ó tún gba ìránṣẹ́lẹ̀ àtúnṣílẹ̀ ní abẹ́ ohun mi ẹnìkan tí ń bẹ lábẹ́ ohun mi thirty pieces of silver ní owó tá a san tàbá máa rẹ́dùn padà ẹnìkan èmi náà lọ ìwé mímọ́ sì ti kọ èmi náà lọ wájú olúwa wípé ẹnikẹ́ni ah, ah, àyájọ́ ń bẹ second corinthians chapter three verse sixteen NIV sọ wípé but eh, èmi náà wí fẹ́nìkan ṣùgbọ́n ẹ bá ń sọ bẹ́ẹ̀ whenever nígbàkigbà ẹ tí ẹnikẹ́ni bá wa kọjú sí Jésù tá à ń jọ wẹ̀ tó rà wọ́n padà tí a fi ẹ̀mí ẹ̀ tá fi thirty pieces of silver ní èyí tí Olúwa ní kan sọ fún ẹrú tàbá pa àní owó oh, the worth of a, a, a, of a slave bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni owó tá a sọ fún fún àti fi ẹ̀mí Jésù sílẹ̀ fún àwọn èèyàn tó máa pa ẹ gbọ́ èyí tó jẹ́ pé àtikú àtàyẹ̀ àti in betrayal in death in life owó ìwúlò ẹ sọ pé owó ìwúlò ẹ̀mí ìwúlò wúlò ẹ̀jẹ̀ ẹ̀ wúlò ẹran ẹ̀ wúlò ikú ẹ̀ wúlò ẹnìkan lábẹ́ omi tí ó gba ọlọ́run tó o gbọ́dọ̀ gba ọlọ́run yìí tó o gbọ́dọ̀ gba páńpẹ́ tó thirty pieces of silver ni ó diwájú olúwa ó diwájú olúwa kẹ́kẹ́kẹ́ torí ipa ti kọ́ wípé whosoever ẹnikẹ́ni tó bá kọjú sí jésù the veil is removed ẹ̀fà sọ bẹ́ẹ̀ ni ni bíbélì sọ kódà eh, king james version ní nevertheless èmi náà sọ ó ní bó tilẹ̀ wà owó orí tó bá wá kọjú sí jésù lẹ́yìn ẹnìkan tí ń bẹ lábẹ́ òun mi thirty pieces of silver shekel ẹ gbọ́ tí wọn náà bá wá kọjú jíjẹ́ jésù ọ̀rọ̀ kan ní one word èmi náà ń lọ wípé a ti rà mí padà pẹ̀lẹ́ ẹ̀gún òfin àti a ti rà mí padà lọ́wọ́ ẹ̀gún òfin àti ẹ̀gún ẹ̀ṣẹ̀ a ti rà mí padà pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ jésù àti a ní thirty pieces of shekel lẹ́yà sọ fún láti lè fi jọ̀wọ́ jésù lẹ̀ owó tí olúwa ní ẹ san bí ẹrú bá kú o to redeem a slave ó ní owó tẹ gbọ́dọ̀ san fún òṣìṣẹ́ fún ọ̀gá ẹni tí ẹrú bá kú òun ni owó yìí tagbélẹ̀ fún Jésù Kristi eh, tagbélẹ̀ fún tí a san fún Judas ní alẹ́ ọjọ́ kan tí ó tó ó dalẹ̀ kristi mo wá ń gbẹ ẹnìkan kan ń yànjú pé bẹ́ẹ̀ bá kọjú sí jésù ẹgbọ́n thirty pieces of silver eré ni kẹwàá máa sá lọ pé àtikó àtàyè èmi náà ń lọ ẹgbọ́n ẹnìkan ojú rí o nǹkan bẹ láàrin àwọn ọmọ jacobu àtikó àtàyè kristi ẹgbọ́n ẹnìkan ti ń gbọ́ lábẹ́ wọn mẹ́ in betrayal in death in àti ẹ̀jẹ̀ àti ẹran gbogbo ẹ̀ pátá ló wúlò gbogbo ẹ̀ ló nítumọ̀ gbogbo ẹ̀ làdìtú ẹgbọ́n àdìtú bẹ nínú kú jésù mú lọ àdìtú bẹ ẹnìkan lábẹ́ wọn mi tí ó ń bá mi lọ wájú olúwa pé tó alẹ́ ọjọ́ àtìjìtú ni o alẹ́ ọjọ́ kàyéfì ńlá thirty pieces notice àbẹ́ẹ̀rí nǹkan olúwa kàyéfì ń bẹ ó ní he shall give his master thirty pieces of silver ẹnìkan tí ń bá mi lọ thirty pieces ní ariwo yìí ní kẹ́ máa pa pé tó ní àfidalẹ̀ kristi àtòkọ́ àtàyẹ̀ wúlò ẹ̀gbọ́ àtikú àtẹ̀jẹ́ ó wúlò wọ́n tún fi ra they bought a field with it a ground for foreigners fáwọn tí ò tiẹ̀ tí mọ̀ fáwọn àlejò fáwọn aláìmọ̀kan wọ́n tún fi owó ẹ̀jẹ̀ yìí ó tún wúlò ah, ẹnìkan làbí ohun mi tí ó gbọ́dọ̀ gba jésù tó gbọ́dọ̀ sá lọ tètè pé tó èmi náà e, gbogbo onímọ̀ fi gbogbo rẹ̀ fún ẹ̀gbọ́ pátápátá láìkú ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọba tó dá mi sáyé tó náà máa wá máa sáré lọ pé alẹ́ ọjọ́ òfin ni alẹ́ ọjọ́ tọ́lọ́run tó àwọn kan lẹ̀ alẹ́ ọjọ́ tọ́lọ́run tó kọjú sáwọn àwọn àwọn àwọn àwọn àwọn ẹrú alẹ́ ọjọ́ tó tú wọn lẹ̀ alẹ́ ọjọ́ tọ́lọ́run gba ẹnìkan tó ti ń ru ẹrù tipẹ́ alẹ́ ọjọ́ tọ́lọ́run bọ́ àjàgà torí ó lé wá sọ́dọ̀ mi àwọn tá a bá dẹrù wo lólórí láwọn kan tí ó sàdéwájú olúwa pé àti kọ́lé àyájọ́ ti lọ́rọ̀ lọ àṣẹ tẹ́lẹ̀ wípé bó o bá wá ẹnìkan lábẹ́ wọn mi gbogbo àwọn àjàgà yìí gbogbo onítòní òpè yìí gbogbo onítòní díẹ̀ tó kù ká tó yìí gbogbo ohun tó pè láìsàn yìí gbogbo tó pè ń wà láàyè bó o bá gbé tọ̀ wá tó bá yí bí ẹni yí dúrọ̀mù tó yí lọ bá olúwa palẹ̀ yìí ní ó mi thirty pieces of silver ọ̀rọ̀ mi yanjú ẹ gbọ́ ní gbogbo ọ̀nà tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tọ̀rọ̀tọ̀rọ̀ tilẹ̀tilẹ̀ towótowó gbogbo tó fi gbogbo ara rẹ̀ sí pátá ló wúlò ẹnìkan lábẹ́ kàyéfì alẹ́ ọjọ́ àdìtú làwọn ọmọ jákọ́bù àwọn ẹrú ibẹ̀ bẹ̀rẹ̀ sí í yọ̀ pé olúwa rí wa tí ó rẹ ẹnìkan ó lọ olúwa ti yọjú sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí joseph sọ fáwọn ni ó ní surely èmi náà sọ fún ẹnìkan the lord will visit you ó lọ ọlọ́run ó yọjú wíwú ọ ọlọ́run ó bẹ̀ ọ́ ọlọ́run bẹ̀ àwọn kan wò lálẹ́ ọjọ́ kan tí ó jẹ́ mi tí ó jẹ́ yín tí ó jẹ́ nílé yín lábúlé ẹnìkan lábẹ́ omi nínú lẹ́ẹ̀dẹ́ ẹnìkan lábẹ́ omi ó lọ ọlọ́run yọjú sí wa tí ó yọjú sí wọn nínú àwọn ọmọ jacob ń dùn àwọn tó jẹ́rú bẹ́ẹ̀ làwọn náà ń yọ̀ torí pé àwọn ọmọ jacob ń rara wọn ni ẹrú ń ra ẹrú mọ́ ẹrú wọ́n ti ń ra ra hebrew náà tún rara wọn wọ́n tún gbéra wọn tà wọ́n tún kidnap ń gbóhùn jẹ́ pé gbogbo ẹ̀ lówó ẹnìkan lábẹ́ omi tí ó gbóhùn sókè pé tó èmi náà ń lọ ẹ gbọ́ mo pàdé bọ̀dá mi kan ló ní ọmọ méjì báwo ni mo ní alẹ́ ọjọ́ wo thirty pieces of silver ni n tó wo àdìtú wà àdìtú àdìtú alẹ́ ọjọ́ àdìtú èmi náà lọ ẹ gbọ́ mo yí sẹ́ńlẹ̀ ó di wájú olúwa pé tó àdìtú ń bẹ àdìtú ń bẹ alẹ́ ọjọ́ kan alẹ́ ọjọ́ àdìtú ni ní orúkọ Jésù. Alárin ògbénu Wúdí Aṣọlá ògbénu Adélébọ̀ Ṣẹwẹ̀rì tí ọlá alágbàlá ìyanu wàlẹ́wà ọba mi òtítọ́ ọba tí ń káwọ́ lágbéra olójú ná alágbádá ná ọba tó tó gbani agbanilágbàtàn aláṣẹ ilẹ̀ ọ̀rọ̀ mọ níṣẹ́ fàyà tí ọba bániṣẹ́ má padà lẹ́yìn ẹni ọba jí fọjọ́ gbogbo dára bí egbò odò wìlìwìlì balẹ̀ gbogbo ilẹ̀ àti títí méjì òwúrọ̀ olúwa olúwa wa orúkọ rẹ ti ní ìtòní gbogbo àgbáláyé ọlọ́wọ́ kábíkábí ọba mi gbangba yìí kò padà bá gbangba lára ìwà àdí àìmọ̀ àtórí aláìsàn ọ̀ṣẹ́ ọba tó gbé kú wánu lódìdí ọba àkọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run elétí ló ń baro yìí ọlọ́wọ́ ńlá olójú ńlá aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn olórí ewu bẹ̀rẹ̀bẹ̀ ọba jàmájẹ̀bi ọba tó wọlé ikú alágbára lórí ohun gbogbo ajàmáfìtìbọ̀ ṣe olórí ogun ọba tí ń paná ogun wáyé ó tún lè tanná ogun tó bá nira aláàfin ọ̀run tó bá gbèsè rẹ̀ dé ó lè fọmọ ẹrú lásán jọba lórí alágbára aláṣẹ ọ̀run ọba títí láéláé kàrin kéṣì ọba mi fìrìgbọ̀n gbógun ìṣúwọ́lẹ̀.